Yes. jẹ gbèsè ìyá ẹ̀ ń gbọ́ lọ́sọ̀ sí. wọ́n máa gbé wọn alájẹ máa gbé wọn jàre. ó ti jẹ gbèsè báyìí ẹ̀ báyìí ẹ̀ ti jẹ gbèsè. ẹ kọ́ sí ẹ máa gbé wọn ẹ kọ́ síbẹ̀ ẹ jà wẹ̀rẹ̀ ẹ gbé wọn jàre. ẹ lọ gbé wọn ẹ lọ gbé wọn. Arínọlá wà lè tẹ̀lé ránṣẹ́ ẹ ránṣẹ́ ẹ wá jáde fúnra yín tó bá lọ jù báyìí lọ ń kọ́ èmi ò láìpẹ́ gbogbo eléyìí o. ìpele ìpele iṣẹ́ ti bí sí nǹkan tí mò ń sọ fún yín nìyí. o ò gbẹnu ẹ sàn gbogbo nǹkan tó wà nílẹ̀ náà ṣé ìwọ náà kọ́ ló fà á ni tó bá yẹ pé o jókòó sílé ni mọ́mí ò ní jáde tó di pé gbogbo eléyìí ṣẹlẹ̀ kò máa máa rìn kiri. ṣé mi mo fà á. tó bá sọ kankan bẹ́ẹ̀ odò kọjá àbáwí ni. ẹ máa nù mí wájú mọ́ mi ẹ máa nù mí wájú mọ́ mi jẹ́ fún mi lẹ̀. ẹ ò má mi èmi ti fẹ́ máa lọ ẹjẹ́ báyìí ṣòwò oúnjẹ yìí. ọmọ inú wà màdé ló bàbá mi. àmín. mo lásán ń bọ́ náà. pẹ̀lẹ́ pẹ̀lẹ́. mo ti ṣe wọn. ẹ wá ẹ wá ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn náà ṣé kò yẹ kẹ́yìn náà sọ̀rọ̀ ni ẹ ṣe máa ṣówó sí mi tẹ́ ní ṣówó sí mi. ṣé o mọ̀ pé ìyá ẹ ti ń jẹ yẹn. bẹ́ẹ̀ ni ìyá ẹ ti bẹ̀rẹ̀ sí ń jẹ nìyẹn. ẹ má ṣe bẹ́ẹ̀ jẹ. Ọlámilékan ẹ lè ṣe bẹ́ẹ̀ o mọ́ mi bóyá kẹ́yọ́ kọ́ gbẹ́sẹ̀ ẹ̀wẹ́ tiẹ̀ má wọrí ẹ wá ẹ wá ẹ wá ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn náà. ṣọmọ nílé àbí fáànù. apá mo ṣiṣẹ́ Àríkẹ́. Ó yẹ kó ti ṣe ògbélé ìtẹ́lẹ̀ náà. Má bínú, má bínú, mo ti ṣe tán, mo ti ṣe tán. Ṣé ò ní wọ bàtà ni? Má wọ tàbá dé ní mọ́tò, kàkìkì àti pẹ́. Uh, yes, ma'am um, MD to the of cash check. So I need you as the accountant to put signature in there. And mo fi let it ti me, so I want to take it home. Then your money ti Martin Ball office, I'll will branch the bank to do what I want to do. Check ìwọ. Check ti MD approve. can you call a problem ẹ? Yes, you call a problem ẹ? Ìwọ fẹ́ jọ owó ẹ̀ kò kàn jẹ gbèsè ni àbúwẹ̀ kò ṣẹ̀wọ̀n yes. mi ì ṣe wọn. o fẹ́ mú check office o fẹ́ lọ fi sùn lè tiẹ̀ mọ́jú. and so that o máa lè easy fún mi jọ mọ́. kí ló easy fún ẹ drop check fún mi jàre drop ẹ síbẹ̀ ta ló rán ẹ ń ṣe. ṣé mi náà ni màá ṣe káṣẹ lẹ́yìn náà. afẹ́tẹ́ sorry. sorry for yourself. no no no no no no no no. olómi paul ó uh, ní o fẹ́ Um, yes mo fẹ́ okay. Um, o máa pick check here was sáré lost sí bank wà lọ catch a owó yẹn lẹ́dà padà office. but pẹ̀lú mi yes. time ti lọ àti pé friday lè ní o ṣe jẹ́ monday. time lọ hmm. Ne past three. Eh, bank ò close. yes i'm not mistaken past three ní time lọ́dọ̀ tiẹ̀ ó dàbí ẹni pé ò ní ṣe ṣe báńkì ẹ̀wọ̀n ló ń close mo tó bá lejò tó bá bọ́ta tó bá rí pé traffic wà park mọ́tò kò gbé ọ̀kadà. bọ pẹ̀lú mi ọmọ pé mi lè gbowó ìlọlẹ mo máa tún ní láti padà sí ìbá ẹni. of course ilẹ̀ máa ṣú. ilẹ̀ wo ló ń ṣú oh please jọ ṣe kí àtúntò time times ń lọ. mo ti gbọ́. o dẹ̀ láti padà o. mo ti gbọ́ mo ti gbọ́. má pẹ́ o. mo ti gbọ́ sẹ́ẹ̀. mo kan kíní kan ló dé. mo ti gbọ́ mo ti gbọ́. ìgbà tí mo kò lọ jókòó sí báńkì sọ pé ọkọ̀ ń gbàgbé kíní kan kíní kan sẹ́nu ọ̀rọ̀ Hey gentleman. Owó tó lọ gbà ní báńkì lẹ́nu dà. Ayé jó lọ́tẹ̀. Owó dà. Ẹ́. Ó wà ní mọ́tò. Alpha. Huh? dákun gbà. nǹkan ṣe yín o ṣe rí ká ní nǹkan tó ṣe yín yẹn ká lè mú ṣe ni má ti yá wèrè ah, má ti gbọjà má ti yá wèrè kẹ́dẹ̀ máa wo nǹkan tó ṣe yín yẹn èmi lọ́kọ́ fẹ́ ṣe o kò tún dúpẹ́ lórí ìyá mi kò fi mí sílẹ̀ èmi ní first target mo tó jẹ ni ah! ẹ jẹ́ kí n bí question kan bẹ́ẹ̀ ṣe wà bẹ́ẹ̀ ìjókòó yìí kí nìkan tó wà ní máìdì yìí tẹ́yìn lùpẹ̀ lè ṣe sí. ìmọ̀ ìmọ̀ kan tí mo lè ṣe ìmọ̀ kan tí mo lè ṣe. ẹ mọ̀ kan tẹ́ lè ṣe sí. Hmm. tábàlì sọ pé ká wo mọ́tò yín yẹn wípé èèyàn tẹ̀ fẹ́ ra mọ́tò yẹn kò wá mọ bó ṣe ń lọ kákan àzún pé ẹnìyẹn fẹ́ ṣòwò san kò lè san ju one point eight lọ ah. one point eight fifteen million naira ah. ọ̀nà sì jìn ọ̀nà sì jìn ó lè dùn náà. What's happening here? Kí ló ṣẹlẹ̀? No, I mo sympathize below, Mr. Olani, sorry. Mo sympathize pẹ̀lú. Ṣé èèyàn kú lé wọn ni? Ah, èèyàn tiẹ̀ tí kú, wọ́n jẹ gbèsè ní. Wọ́n jẹ gbèsè ní. Oh my God, please get out. Huh? ní kò bọ́ síta, excuse me. So sorry ma. Sorry. Oh. Alfa, kí ni MD sọ? Ah. Ọ̀rọ̀ ti le ju bá ṣe rò lọ. Ah, Ọ̀gá ń para gidi ni wọ́n bínú. Ṣé ah, ò bá mi bẹ̀ wọ́n ni? Ṣé kí n má tọ̀ ẹ̀? Wọ́n ti ń prepare sack letter ẹ̀. Sack letter, sack letter. Kí ó yẹ kó le tó báyìí, kó ṣe fọ́ọ̀tì mi ní ìmọ̀ ọmọ kò ń ṣe fault ẹ ṣe fault tèmi wá ni ah. Ah. wo wo ọlámìlẹ́kùn ìwọ ló fẹ́ kó ara ẹ sí wàhálà tó ti bá rẹ jù ìwọ ló fọwọ́ ara ẹ fa disaster lu ara ẹ. èmi kọ́ ah. èmi kọ́ èmi kọ́. yes torí tó bá jẹ́ pé o ti ṣe nǹkan tí mò ń bẹ sọ látijọ́ yìí bẹ́ẹ̀ pé o ti ṣe nǹkan tí mò ń wá látijọ́ yìí tó ti múnú tèmi dùn inú ìdùnnú náà náà máa wà right now kò rí sínú ìbànújẹ́ tó kó rẹ sí. ilé yẹn kọ́ là ń sọ sí. kí ni wọ́n bẹ́ẹ̀ sọ. tí wọ́n ti fi jòjò bá mi bá mi bá ń di sọ̀rọ̀ ó lè inú pé ó lè bá wọn sọ. kí bá wọn sọ so kí lọ kó sínú ọkọ wọn kí n la ọkọ wọn kí n change nǹkan wọ́n aláyé jẹ́ kí n sọ tọrọ fún ẹ wàá san owó yẹn ah. wàá dẹ̀ tún lose iṣẹ́ yẹn. Ah, ayé mi bàjẹ́ ayé mi bàjẹ́ ayé mi bàjẹ́ ó lè wá máa lọ because wọ́n mi ṣẹ́ wọ́n ní kí n ó lè kó kì ṣe staff wa mọ́ sí i ẹni tó ṣàwátà ọlámìlẹ́kọ̀ọ́ excuse me. àwọn tó gbẹ́ kótó tó ń tẹ́lílé lórí tó tún ní ká wá súnlé. kábíyèsí yàwá yàwọ́n o. Eh? Agriculture is like then. That huge amount of money. Why tó she sọ̀rọ̀ báyìí? Ẹ sọ fún mi kí ni mo lè ṣe? Absolutely nothing. Ah. Èèyàn tó yẹ kó bá mi bá jà máa sọ̀rọ̀ gan, ó ṣe ọ̀rọ̀ ló sọ lẹ́nu. What do I do? Ṣé o ti wọ gbèsè báyìí? Kí ni mo fẹ́ ṣe báyìí? Owó tó wà lọ́wọ́ mi tó wà lákàntì mi kò tó ìdajì owó tó ń béèrè lọ́wọ́ mi. I'm finished. I don't. did what did what wọ say? It's okay. It's okay. What fi inú èkó gbèsè ra ẹ lára. Ṣé o mọ kan? Màá gbìyànjú láti to àwọn owó tó wà lọ́wọ́ mi. At least káti àwọn kọ́fì sanwó gbèsè yìí. Àbí? Hmm. Ìwọ náà ló ní pé wọ́n fún ẹ seven days láti fi sanwó yìí. Wọ́n Want to pọ́n máa lé ẹbí iṣẹ́. Fífún mi o yé o yé o aya rere o aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ o fi fún mi yé jùmọ̀re fún mi yó bàbá o. ṣé pé nǹkan tó le tó bẹ́ẹ̀ yẹn ni. Mm-hmm. but then ó yẹ kí nǹkan tó lè ṣe sí wà náà ó ṣe kó tiẹ̀ wá bó bóyá máa lọ sọ́dọ̀ MD yẹn kó wá bó ṣe máa bẹ́ẹ̀ bí o tiẹ̀ lè show any form of sympathy. ó ọ̀rẹ́ mo ti gbìyànjú ẹ̀ ó lé mi bí ajá ni ọlọ́run ló mọ nǹkan tí pẹ̀lú mi ti lọ sọ fún wọn. Ah. ọ̀gá o báwo wà lóyún kò. Ah, ọlá ọlọ́run ọlá ìyàwó mi that lady ah blessing ni fún mi o ó ń gbìyànjú gan ó ń try gan. Ah. pẹ̀lẹ́ mo understand mo bóyá feel bó nǹkan tó máa ṣẹlẹ̀ máa send owó díẹ̀ sẹ́nsẹ́ at least why the máa fi yẹn manage for now Any the time everything máa wà okay padà. Ah, o ṣé o ṣé ọ̀rẹ́ mi Ma, ma appreciate o ṣé gan god bless you god bless you ah o ṣé o. and olúwa mọ nǹkan tó ṣẹlẹ̀ títí tí gbogbo yẹn fi máa lọ màmí náà Ma bẹ ma fi mú fún mi tí vacancy bá wà ẹni rẹ tó tẹ̀sí máa manage for now. ah o ṣé gan ọ̀rẹ́ mi o ṣé gan ọlọ́run mi gbàgbé ìwọ náà ẹnu dẹ̀ really appreciate ẹ o thank you so much ọ̀rẹ́ bíi tiẹ̀ ṣọ̀wọ́n ah, what are friends for now. thank you thank you thank you so, so ah, much. so apá bolo ń gbà lọ. Ah. kò tí ẹ mọ́tà máa wọlé jẹ́ kí n drop jẹ́ eh, wọ́n ah, because ọmọ tí kò bá lọ ṣe mọ́tò sí ọmọ àti ní ìdíwó láti máa tún ṣe èmi i máa dé débi lọ. drop ẹ jọ wọnú mọ́tò ó ṣe máa wọlé. jà lọ jẹ́ ká lọ wọ́n lè jọ. mọ́tò rẹ mi mọ́tò mi náà. Eh, eh, ó ṣe sọ̀rọ̀ <laughs> ni. <laughs> love. Okay. Well fine. How's work today? Fine. Pẹ̀lẹ́. I'm tired. Pẹ̀lẹ́. Adéksẹ́ ìfẹ́ wà kò tó máa jẹ. uh. ṣẹ̀ṣẹ̀ bí mo wà nílé. Èmi fúnra mi gan ti wá nǹkan tó máa jẹ sílẹ̀. Eh? Yes. Kilo ló ṣe? Ìwọ má worry, favourite ẹni mo ṣe. <laughs> Ah, but babe, uh, mo rí want to send account mi three hundred thousand. Kí ló fẹ́ kí n bá ẹ fi ṣe? Ah, ah, question wo ló Oh, mọ̀ pé oṣù ti parí ni mo máa gba sálárì náà sálárì of course. yeah mo understand pé oṣù ti parí oh yeah salary ẹ ni. yeah. kí ló wá fẹ́ kí báyìí fi ṣe. babe you are the man of the house You ló tọ́ a lot if mọ nǹkan tá a máa fi ṣe got a ní fi ṣe ṣé you know. babe i understand okay but iṣẹ́ ẹ ni What ló ṣiṣẹ́ share ẹ ni you need to send this to me. babe. yes love ṣọmọ nǹkan tó ṣẹlẹ̀ fine iṣẹ́ ti bọ́ ọmọ ẹ lọ́wọ́ and then ó mọ̀ pé wo lo wà in best position láti máa fún wa lówó and then anything tá a bá fẹ́ ṣe wọ́n máa fún wa. I understand baby it's okay but mo kàn feel pé tó bá wà lákàntẹ náà doesn't make a difference <laughs> no. we are one. no ìwọ ló máa fún mi ní owó as ọkọ mi. as in. okay fine you win mo gbà no problem it's okay. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ má jẹ́ kí n Mom, mọ́mísí allowance to máa fún wọn mission pọ̀ fún wọn ó pé rẹ́gírẹ́gí àtàbúrò ọkọ mi ìyá ọkọ mi ẹ má ẹ̀ pé wọn yeah mo understand but tí bá fún mọ́mì lówó owó ti tán o worry, wọrí a máa okay. òkè lágbára ọlọ́run ṣó mú kan ni why you just show? Oh, believe pa lè rówó ni. ọlọ́run máa ṣe. ọlọ́run máa ṣe ọlọ́run tó pèsè ilé á pèsè mí fún wa jẹ́ kí tí wàá fún yín nìkan mo rí ẹ as a multimillionaire. Really? Yeah. Oshino, <laughs> thank you so much, Okay. I really do appreciate you. God will continue to bless you. And you too. Láti ìgbà tí gbogbo kíni ti ṣẹlẹ̀ sí mi, ó ti jẹ́ kí n for once feel like pé mi ò níṣẹ́, no no income and all of that. You, you've been strong for me. Thank you so much. I love you. I love you too. <laughs> Uh, you know what? Ọmọ kan to watch ṣe fún mi nsìn. Eh. <clears throat> Ìwọ kan lọ sínú ilé change. Mm. Kó dẹ̀ wá jẹun nísàlẹ̀. Má pè wá Stop ẹni láyà rere ah, ohun gbogbo lónìí. Uh, ẹni bá fàyà burúkú bí ọyún ní ìwé. ọ̀ tẹ̀lé take time fún mi níbi twenty minutes kẹ̀sì get ready. fífún mi fífún mi o oh. Èdùmàrè mo ń bẹ̀ ọ́ àyà tí yóò dúró tì mí nígbà ìpọ́njú. ṣé àbá ń dúpẹ́ fọ́kù ẹ̀.

òun mọ̀ ni ṣáàbà mi máa dúpẹ́ máa dúpẹ́ kí n máa gbọ́. ẹ mọye wákàtí tí mo ti lò pẹ̀lú inú ilé mo ti lọ ilẹ̀ tí ń ṣú. ó dáa kò burú tètè máa lọ ilé ọkọ ẹ kò sí wàhálà ó ṣe ó ṣe ọkọ mi máa rọra o ó ti gbọ́ ó dáa o ó bá mi kí o. ó máa gbọ́. kò ní èmi náà ṣì máa wá o máa wá yọjú sí i rárá o. Oi, Dabo. ṣé ò sí o. Ah, eh, kó má balẹ̀ sí náà ni ah, mo rí vacancy ti um, company yín tó post orí social media You mo dẹ̀ fi ń pé mo fit fún role yẹn kan um, tí mo ṣe wá nìyẹn that's why i'm here. vacancy. yes please. àmọ́ ìgbéraga wọ ẹ̀yìn tálákà lọ́rùn o ò níṣẹ́ lọ́wọ́ o tún sóyìnbó. Uh, eh, eh, no, um, you mean a bear. You know, um, I'm so sorry. You know, ẹ má bínú. I'm sorry, I, I don't mean it that way. O tó ń tún sọ. Ẹ má ẹ má bínú ni mo ń try láti sọ fún yín. Eh, ẹ kò pa ìwọ ṣe ní ẹni sùúrù. Ẹ eh, ti fẹ́kánsì tẹ̀ sọ yẹn. Bẹ́ẹ̀ni. Ó yẹ káwọn ọ̀gá ti yọ kò lórí social media. Ṣùgbọ́n àwọn fi falẹ̀ ni. Kò síṣẹ́ rárá mi báyìí. Ẹ wo mo ti mo ti pòyì gan kí tó gẹ̀ẹ́tì ibi tí company yìí wà ẹ jọ kọ́tẹ́ lè ṣe tẹlifíyàpù mi sí ẹ jẹ́ kí n bá bóyá manager àbí anybody sọ̀rọ̀ wọ́n lè consider mi mo ṣọ̀bí tó bá receive mi wọ́n máa fún mi níṣẹ́. Eh, kí wọ́n á ní kí wọ́n á ṣe sí kí ni kí n ṣe sí. Eh, mo bẹ́ẹ̀ ni. àní kò síṣẹ́ ń bí bó wọlé gan-an kò síṣẹ́ fún ẹ. Eh, ẹ jọ ẹ jọ ẹ jọ mo ń bẹ́ẹ̀ ni ẹyẹ kò ṣe favour yẹn fún mi ó tán. ó dàbí pé ọ̀rọ̀ mi ò yé ẹ à ń sọ̀rọ̀ láwọn sọ̀rọ̀ lálà ó tún lọ fẹ́ wọnú géètì láti wá ṣe kí ni. ẹ jọ àní kò síṣẹ́ ń bí fún ẹ ọ̀gá tó bá yẹ wàá gba ibi tóun ti ń bọ̀ náà ó sì ń dára rí kò dára mọ́ kó má wọlé tàn mí mẹ́fẹ́ owó lónìí òṣì lọ́la mẹ́fẹ́ dìde lé ní ṣubú lọ́la mi ò fẹ́ má pété mi ní àbábáyé rọ́bẹ́ má pè ya Baba ye, yé mo bẹ̀bẹ̀ má lo tèmi Baba ye, yé mo fẹ́ nínà rírà iye náà òòrà àlórí mi ò fẹ́. ọkọ mi ṣé torí ẹ ló ṣe wá ń ronú. ṣé kò tó kí n ronú ni sọ fún mi kò tó kí n ronú tó bá rí ibi tí ọ́fíìsì àwọn pípì wà inú gbòòrò báyìí ni mo bẹ̀rẹ̀ sí turn kan yípo nínú estate wọn mo fẹ́ lè sọnù tó five times mo bá débẹ̀ tán gate man yẹn o bẹ̀rẹ̀ sí embarrass mi mo sọ fún yín pé ṣé mi ò mọ̀ pé eh, kò sí vacancy mọ́ ni ìgbà tó mọ̀ pé kò sí vacancy clay fi advert wọn lẹ̀ lórí lórí online clay tó fi lẹ̀ bẹ́ẹ̀ mo wá débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí embarrass mi mo ṣe ẹjọ́ wọn. àwa ló ní jẹ́ kó sùn wá. mo ti gbọ́ ṣé mo ní choice ni I don't have a choice.

kò fẹ́ olórí mi ò fẹ́ yé ẹ̀dá mi ò fẹ́ mo ti lówó rí kò tún lówó mọ́ kó má yà lé mi o mo ti lọ́lá rí n lọ́lá mọ́ kó má yà lọ́dẹ̀ mi o kọ́ má pè mí lólówó àná. sọ sùn mọ́ tíṣà. ẹ ẹ sùn pọ̀ sùn. ṣílẹ̀ ti mọ́ ni. ilẹ̀ ti mọ́ o. mo kàn ní kí n search fún job vacancy bóyá máa ní lọ́kàn. ọlọ́run máa ṣe tó dáa. àmín àmín. ọmọ ṣe try láti fẹ́ ṣínà ó ní láti lọ síbi iṣẹ́ jẹ́ kí èmi ṣe breakfast. òkè ó ṣe. Okay. I'm sorry. kàn ya fífífí ni. èmi ti fẹ́ máa lọ nìyẹn. ọ̀rọ̀ tí ìwọ pẹ̀lú ìyàwó ẹ̀ yẹn mo fẹ́ sọ ẹ́ hmm. kò dá báyìí ó ní mo ṣàdúrà fún ẹ pé ọmọ akẹ́ ọmọ akẹ́ ọmọ akẹ́ ọmọ wo ni mo fẹ́ kó kẹ́ nígbà tó bá bímọ. mami wàá bímọ lágbára ẹlẹ́dàá mi. mami mami mo bá ti sọ̀rọ̀ ẹ tẹ́lẹ̀ ni àti pé ọlọ́run ló ń ṣọmọ. má sọ bẹ́ẹ̀ fún mi mọ́ gbogbo ìgbà tí wọ́n bẹ̀ sọ alẹ́ ti sọ̀rọ̀ kí la sọ abẹ́ mo bẹ́ẹ̀ sọ pé kò má bímọ tọ́lọ́n bá ń ṣọmọ ìwọ ni wọ́n máa make move ọlọ́run àwa fa mi sí kì í ṣe pé kò wà nù aṣálẹ̀ kò máa lọ́lọ́run aṣọmọ ọlọ́run fẹ́ fò wá pọ̀mọ̀ sínú ẹ̀. mo ti gbọ́ mo ti gbọ́ màmí. o ti gbọ́ o ti gbọ́ o ti gbọ́ o wà nù aṣálẹ̀ òun ló ti gbọ́ mò ń ṣàdúrà fún ẹ̀sìn pé ọmọ akẹ́. ọ̀rọ̀ tí mò ń sọ dèlú wá pé ìyàwó ẹ̀. àríkẹ́. ẹ lóde báwo ni o ṣe ọkọ mi ọmọ akẹ́ ẹ̀ inú àádùn lágbára ọlọ́run wàá ṣàbíamọ rẹpẹtẹ báyìí fún mi ni mi ì tí ì rà láti tí n bá rí màá jẹ́ kó mọ̀ ṣùgbọ́n ó ṣe o ẹ ọkọ ẹ náà ni kì í máa kí ẹ ó wà pẹ̀lú mi bì <laughs> ó ní máa kí ẹ ókè ó ṣe ó ṣe o ẹ dáa fún ẹ. àríkẹ́ ọmọ gidi. bíọ́lá ni àríkẹ́ kọ́ àríkẹ́ kọ́ bíọ́lá bíọ́lá ìyàwó ẹ̀ ló pè mí. ni mo dẹ̀ ń ṣe àmì tí mò ń ṣe àmì tí mò ń ṣe àmì. ṣé kí n ṣe òun ìyàwó ẹ̀ ni bíọ́lá ni mímọ̀ níyàwó ẹ̀. oh god mami báwo lè ṣe máa ń sọ̀rọ̀ báyìí. ẹ wo mami ẹ ti ń gbowó lọ́wọ́ ọmọ ẹ̀ ọmọ tí mi ò ní fẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ gbogbo títàn yìí ti ń pọ̀jù ẹ má tọmọ lọ́mọ. ọmọ wo ló ní fẹ́ ìròpórí ẹ pé ṣá sórí inú kòkò tán kò rí ẹ̀ bọ̀ yìí màá rọ omi gbóná sí màá fi fa orí ẹ̀ tún jáde ńbẹ̀ bẹ́ẹ̀ ni mo ṣe sọ fún un. Ah, ìyàwó tèmi ló ti ń pè mí ẹ̀ hold on hello baby yẹ mo wá kí mo ṣe fẹ́ kúrò lọ́dọ̀ mọ́mì ni yẹ ilé náà ni mò ń bọ̀ o ti ṣe tán ọ̀rọ̀ àkànṣe wàhálà àpàdé ni I love you too bye. ìwọ ń lọ́ọ̀fù aṣálẹ̀ òun lọ́ọ̀fù aṣálẹ̀. mọ́mì mọ́mì báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí ìyàwó mi lẹ́ni tẹ́ ń sọ̀rọ̀ sí. sọ́ọ́rí dẹ́ sọ fún ẹ ìkòkò tọkùnrin ẹ̀bọ̀ yẹn ti ń bá tú omi gbóná sí mo yorí ẹ̀ jáde màá pàgbọ́n ọmọ ẹ̀ láwùjẹ ni ìgbà torí ẹ̀ bá skata ó mọ̀ pé mo ẹ̀ṣẹ̀ ń gbádùn ẹ̀ṣẹ̀ ni sórí bóyá ń jẹ́ kí n máa pariwo sórí bóyá ń dà mí láàmú. mami èso ẹ̀yẹ́ nǹkan ìdùn kì í fẹ́ ìyàwó méjì. bóhùn mi ò lè fẹ́ mẹ́jọ kẹ́ ẹ ti ṣàbíamọ́jọ fún mi ló pè mí bẹ́ẹ̀ ló sọ fún ẹ. mami mi ti fẹ́ máa lọ máa máa pẹ̀lú lórí fóònù ó dọ̀ mọ́. wọ́n lọ bá ṣálẹ̀ wọn ò bímọ fún mi mo ní ìyẹn tí mò ń ṣàdúrà fún ọmọ akẹ ọmọ akẹ ṣáṣálẹ̀ náà ti máa wá kẹ irọ́ ló pa o pé mi ní di girama yẹn <laughs> ó tọ́ra ẹ jẹ bó jẹ́ kán rọ́ ẹ mọ́lẹ̀ kí ní káwọn ọmọ ẹ jókòó lé ẹ ìwọ̀n bá tó bá dà sílé ọlọ́run aṣọ ọmọ síbẹ̀ olùṣe ọmọ kàn bá mi inú jẹ́ gbogbo ìgbà ẹ àwọn aṣàdúrà fún ọ náà wọn á ṣé nínú ìwé wọlé o. ah ìyàwó ti dé just one sec. kílẹ̀ wá ń sè. àmọ́ ok mo ṣe favourite rẹ̀ báwo ni. ẹ mm. mm, work. fine. um, since tó ń pè ó ti jáde látàárọ̀ mo á fi pé mo kàn wá lé ní kíní kan tí mo lè ṣe láti make her happy so I decided to make your favourite ẹ̀fọ́ ẹlẹ́gùsí òbí <laughs> ni gbogbo ẹ̀ ti ń ṣe jìgìjìgìjìgìjì gbogbo security men ti ń bára wọn jà. ok kílẹ̀ wá kó sínú ẹ̀. nǹkan tó yẹ kó wà bẹ́ẹ̀ náà ni ṣó trust mi ni. ok. sori ẹ̀fọ́ yìí mhm. ẹja wà nù ah. o mọ àwọn ẹja tó máa ń stockfish ó wà nù ó ní nǹkan tó máa ń fà báyìí ah, o ti mọ kíní kíní jẹ òun náà wà nbẹ o sì kọ tí o sí inú ẹ tó ṣe wáyé. Yeah. You're going to love it. Really? Yes. <laughs> Taste ẹ̀ gan. <laughs> so tasty. Oh, kan tí wọ́n máa ṣe fún mi sí. Okay. Lọ sókè, you know, freshen up ọmọ I'm sure you're tired. But try láti freshen up. Ó dẹ̀ padà wá sí dining àti set table kan tó ṣe tán. Ah, o like sẹ́mu náà? Orí sẹ́mu kò wọlé. Don't worry. Kí ni kò tó ṣẹlẹ̀? Kò sí kankan tó ṣẹlẹ̀ kan lọ. Mo ní sùúrù. Kí ló fẹ́ sọ? Mo ń gbàwẹ̀ lọ́wọ́. Tí má dẹ̀ ti gbàwẹ̀ tán. Dáàmì ti fẹ́ tó. Ò ń gbàwẹ̀. Yeah. Kí ló dé tó ń gbàwẹ̀? Babe, mo náà mọ̀ pé nǹkan tó dáa, ó ń fẹ́ àdúrà. Ilé ìtókù díẹ̀ káàtó, òun náà ń fẹ́ àdúrà. Ṣé ìwọ náà rí gbọ́dọ̀ wá fẹ́ àdúrà báyìí? Ọ̀tọ̀ ló sọ, ọ̀tọ̀ ni. Ó yé mi, mo understand that àdúrà wọn gbà lágbára lọ. Okay. Um, okay, no problem. Tó bá tuntun, màá báyìí máa kọrí ẹ̀bẹ̀ ìsítà fún mi. No problem, no problem. Ọ̀rọ̀ pẹ̀lẹ́. Ìrọ̀lẹ́. Bẹ́ẹ̀ ló bí love you too much. Baba Lase. so serious. Aya tí ó dúró tì mí nígbà ìpọ́njú. Òun ni mo béèrè lọ́wọ́ rẹ̀ o, bàbá o. Aya tí ó dúró tì mí nígbà ìṣòro. Ọmọ abẹ́ dá mi lóhùn omi. Ọmọdé lè lójú àbí gbogbo. Ajá ni. Máàmi kí ló ń ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ bí báwo ń gbà mú bọ́ mú kó bọ́ ni? No, ah, ẹ kásán. Pẹ̀lẹ́ kásán. Ẹ sọ fún mi pé ẹ ń bọ̀. Mi ìmọ̀ pé ó yẹ kí n polówó kiri fáwọn èèyàn kan ìwà sọ fún ẹ pé mo fẹ́ wá lé ọmọ mi kí n tó wá. Ọmọ mi ṣáà ń jà ní ohun yín le jù. Mi ò bá ẹ fa nǹkan kan, mo wá bá ẹbí ilé ayé ẹ̀ ṣe máa dáa ni èwo làbọ̀rọ̀ máa bèrè pé kí ni mo fa mo orókùn lọ́wọ́ mi tí mo fi ń fa nǹkan wọlé ni ṣe orí mi tí mo fa náà wọlé. Ẹ kásán mọ́ mi. Ìyàwó yín kí. Ìyàwó ta ni? Ìyàwó tèmi àbí tiẹ̀? Mo fẹ́ fúnra ẹ̀. Ẹ pẹ̀lẹ́ wálé na fẹ́ níyì ẹ dìde òun lẹlẹjú lẹbẹlẹbẹ ó ti mọ yín lára tó bá tiẹ̀ ń kí mi tó bá yẹ kó gbọ́mọ mi dání sí tó ń kí mi tó ṣe ológore ń bò sórí màá gbọ́mọ mi inú mi á dùn ó mójú ò lẹ́wẹ́wẹ́wẹ́ wọ́n yà ọ̀ka sókè fefefe òmùnà ti pápó wà ẹ ti lọ ṣe gbogbo ẹ ẹ wá yọ̀dí bẹ́ẹ̀bẹ́ẹ́ ẹ má fi rìn lọ́rìn pọ̀ nílé ọlá ẹ máa lọ ẹ máa bọ̀ bí olórí burúkú èèyàn aṣálẹ̀. stop inú ilé mi lẹ wá tẹ̀lé insult ìyàwó mi kò right now. jẹ́ sọ́tọ̀ fún ẹ tó bá sọ̀rọ̀ kọjá yìí ẹ màálù ẹ bolẹ̀ ẹyin ojú àádárùn ẹ jẹ̀bi orí kiri tíyàwó ẹ dé sórí ní nǹkan tó fẹ́ kó máa jẹ́ ayọ̀ mi nígbà tó bá wọnú ilé tó páàkì àyà gàgàràgà òṣì orí burúkú aṣálẹ̀ àpò ajá àpò bẹ́pẹ́ yìí mọ̀ ó lè òṣì ó ti lé wọn léré ilé ìfowópamẹ́lẹ̀. mami ṣe rí nǹkan tẹ dálẹ̀ sí. kí ló dálẹ̀ ẹ eh, bọ̀dá mi Ọlámilékan kí ni nǹkan tí mo ń sí dálẹ̀. would you Shut up! Ah, Mọ́mí, ṣé gbọ́ tí Ariola ṣe ń bá mi sọ̀rọ̀? Orí Irú disrespect wo nìyẹn? Ọ̀gbẹ́ni Atórí ẹ̀ṣẹ̀ ni kò gbẹ́nu. Sórí ẹ̀ gbé ṣá. Orí ọmọ. Mo sọ̀rọ̀ o sọ̀rọ̀ ìkan ṣe ẹ ni. Ẹ kí ló fẹ́ ṣe fún? Mọ́mí, ṣe dè máa jẹ́ kí Ariola máa insult mi kó máa disrespect mi irú nonsense wo ni ẹ. adori ta ẹ. ìgbà ọ̀la ń fi yẹn bẹ̀rẹ̀. a ń bá ìṣe wọn ṣe máa lọ́wọ́ ó ń pariwo ọ̀yà. I budgeted four hundred thousand grandchildren from you. you from who from who from who ẹ̀yin wo lẹ fẹ́ fi gbé ẹ má sádànù. o bímọ à ń ṣe à ń bá ẹ sọ bá yí ẹ ṣe máa dáa. èmi ò bímọ. a ní nǹkan kan ti tẹ ọpọlọ ẹ mọ́lẹ̀ sí mo ń sọ ọyàn ọmọ yẹn ló fọ orí ẹ. ẹ jẹ́ ìsọ̀rọ̀ fún yín tẹ́ni tó dé láre tẹ́ni tó ń bọ̀ àìtí rẹ̀ èwo ló fẹ́ dé báyìí. ilé ọkọ ni wọ́n lọ. wo wá nú ẹ báyìí mi ò ní dá sí. wo tó bá bí yàrá ya ọkùnrin tó bá fẹ́ ọmọ mi ó nà máa lọ bẹ máa lu tiẹ̀ máa jẹ. sẹ́ni òun ló ń gbà ẹ lọ yìí. mú mi ẹ tiẹ̀ sọ fún wọn ṣé mo tiẹ̀ lẹ́ni tó ń tòsí màbí mo rọ́ọ̀kọ́. wọn ò lè tó wọn ṣe máa tòsí ìwọ lè rí òwúrọ̀ kan fẹ́ báyìí. òótọ́ ló sọ ẹ jẹ́ kó sọ. mọ́ mi sọ pé mo lẹ́ni tó fẹ́ fẹ́. Mm, mo ti lọ tẹ́ẹ̀sì ẹ̀ three hundred thousand grandchildren wà lára ohun ovulate two four seven. ẹ wo tó bá bá ìwà ẹ lọ ilé mọ́mí ló máa wà tí tó máa fi pay for. ṣó lè rọkọ ni pẹ̀lú wàtẹ́kùsí ni ṣó lè rọkọ. wo tó bá dọ́dọ̀ wọn mi ò ṣẹlẹ̀ yà. Ah! ọkọ akọ ọbẹ pẹ. kó lọ lè ṣe fún mi. jẹ́ ká máa bá tiwa lọ. mo ní àìtí lè lọ bẹ́ẹ̀ àmọ́ ní láti pè wọ́n ká gbowó mọ́tò lọ́wọ́ wọn. àti bàbí jẹ́ òkú wo bí bó bá jẹ́ pé mọ́tò ló fẹ́ lọ fún mi mi ò ní ìdí owó ẹ̀. àní gbà á bó bá gbà lọ́wọ́ mi mo bí ẹ. bẹ́ẹ̀ni sọ yẹ tó o bá dẹ̀ fún mi owó mọ́tò mi wá. ó jẹ́ ká máa owó mọ́tò. ó wà lára ẹ ọlọ́run á mú ẹ ọlọ́run á mú ẹ bó ṣe ọ̀dà rí mi pẹ̀lú ọmọ mi. ọmọ a máa padà wá ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi a máa padà wá. níṣẹ́ làwọn olóra wa gbó. wá ń padà kò ní dáa fọmọ tó ọgbọ́n tá a sọ. ìgbọ́ ayé tó ní òun ògbọ́n ní da. Ah, mo gbọ́ mo gbọ́ mo gbọ́ ẹ bá ní sùúrù mọ̀ dáa. ẹ bá dẹ́kun yín ni jẹ́ máa ní kíyàwó wọn kó máa yẹ kó máa pa. wọ́n ṣí géètì olóṣì olórí burúkú ayé òní dálá. ẹ ní sùúrù bàmá ṣàmà ọ̀dà ọ̀hún bàbá yìí. kúbọ̀ olóṣì oníjà gbọ́kadà jàre. ọ̀kadà ah, kẹ́ ẹ gbọ́kadà. Ah. owó wo lo ní lọ́wọ́ tó fẹ́ máa gbé wúbà. àwọn ọ̀gá ò níyà o ah, kí ló dé kí ló fẹ́ pè lójoojúmọ́ lójoojúmọ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ni ẹlẹ́ni pírọ́blẹ́mù ẹ mọ̀ bẹ́ẹ̀ ni ẹlẹ́ni pírọ́blẹ́mù kí wọ́n ṣe fún yín gangan ṣé wọn ẹbí mọ wọn ẹbí ìyànlẹ́bí wọn ni. kámẹ́rà kámẹ́rà ó sì ti gbé mi lókè kò yẹ kó rí báyìí kò yẹ kó rí báyìí gbogbo yẹn sọ ah, ọlọ́run ò tèmi mọ̀ bá mi fa ah, wàhálà lélẹ́yìí irú ilé wo lélẹ́yìí báyìí torí ọlọ́run irú ìyá wo lélẹ́yìí mo fẹ́ gbọ́ kadà ní lágbára ọlọ́run o máa bímọ o máa finú sórí o máa fẹ̀yìn gbọ́mọ pọ̀ ah, bíbí lèmi tí mo jẹ́ ìyá ẹ̀ bí ẹ̀ ó ti dandan kí wọn náà bí tiẹ̀. lọ́dún wo ìyá mi ẹ́ mi ò yé mi ò pa yé ìdè ìjàre mi ṣó dìgbà tó wá ní kí n máa bọ̀ lé yín ṣó dìgbà tó ní kí n kó wá bá yín lé. má sọ bẹ́ẹ̀ mọ̀ wo o máa gbọ́ pa o máa gbọ́ kù o máa fi inú ṣoyún lójú ẹ̀mí mi wàá fi ẹ̀yìn báyìí wàá fi gbọ́ ọmọ kù mo máa jókòó báyìí tí mo máa wẹ ọmọ ọmọ mi ni èmi àtọ́lọ́run mi ò dá májẹ̀mú pé ọmọ mi máa lọ lé ọkọ á tún padà sí ọ̀dẹ̀ mi kò sáyé ẹ̀ ń bímọ mo ti ti yàrá ẹ̀ pa ibẹ̀ ló máa dogbó sí ó máa bímọ èmi ni mo máa ń wá ìrìnkúrìn ẹsẹ̀ mi màá tún lọ súnmọ́ àwọn tó tún jù mí lọ nínú àdúrà ni torí mò ń gbàdúrà mo mọ̀ pé wọ̀ fúnra rẹ̀ ò ní kankan ṣe ò ń gbàdúrà ò ń ṣe kankan. mami mo ń gbàdúrà. ò ń gbàdúrà ò ń gbàdúrà ló ṣí ẹlẹ́dẹ̀ sílẹ̀ ẹ́ ó dà ṣáà máa gbàdúrà èmi náà máa máa kún fàdúrà mo dẹ̀ máa fẹsẹ̀ ní jáde tó àwọn tó jù mí lọ. ṣé ní kẹ́ jáde ni o máa jáde ṣé ní jáde ni o ọlọ́wọ́ mi jẹ́ ah, rírú ẹ̀ ó eh. ah, ah, dẹ̀ tẹnu mọ́rọ̀ kan náà ṣó ti wọ kó padà síbí ni. owó mi padà ẹ mọ̀ yẹn kí n padà kí ni kẹ́ wá kúrò ẹsẹ̀ yín ni. mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́. àkọ́ máa sọ ilé ìtàn sọ yes o ò lè dá mọ́mì lẹ́bi náà o lè dá wọn lẹ́bi bíbí náà bí wọn olùwọ́ náà dẹ̀ ní láti bímọ àbò fẹ́ kọ́rọ̀ ẹ dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa ni you have to just Think about it, profound the solution. Raphael, why tó ṣe ń sọ̀rọ̀ báyìí? Ìwà àti same WhatsApp group lẹ́wà. Mo tó ṣe ń sọ̀rọ̀ bíbí lọ bí ni èmi náà gbọ́dọ̀ bímọ. Ṣé mi ò mọ yẹn ni? So fún mi ṣé mi ò mọ pé yẹ kémi náà bímọ ni? Èmi ati, ìyàwó mi àti lọ sí clinic. Wọ́n dẹ̀ sọ fún wa medically we are fine. So what are you saying? Shuri, God's time is the best. Ẹ jẹ́ ká ní now. náà. Ẹ jẹ́ ń jẹ́ ń lè ẹ calm down ṣé mi máa ṣọmọ mi ṣé èmi àti ẹ̀wọ̀n máa kọ́ ni okay we are ọlọ́run o fún wa lọ́mọ stop doing that way now. tẹ́yìn sọ̀rọ̀ egun ẹ̀ tí ń jẹ́ kó máa kó máa dùn mí kó máa kí n máa fìbí pé oh, there is another problem somewhere. ṣeré ọ̀rẹ́ gbogbo tó wá ti lè bẹ̀ sọ́nsìn bá agídí ló máa ṣe ṣọ́ra agídí ló wà lẹ́yìn sórí èmi kò fi pé gbogbo nǹkan tí mọ́mísí ń ṣe yẹn ìtara abiyamọ ni ìtara abiyamọ ni èmi fi pé. Pe now nǹkan tó kù ni pé kí wà àti ìyàwó ẹ̀kẹ́ kún fàdúrà gidi gan because kò possible kan bí ikú ọ̀nà máa bì tiẹ̀ náà ìtara bí amọ̀dé ní nǹkan tí mo ti ń ṣe ó dẹ̀ mọ̀ pé ìyá ẹni délé ọ̀run ẹni ni o. ṣé mo ṣé mo sọ pé mi ò mi à ń gbàdúrà ni gbogbo yẹn sọ bí pé ẹ wà lẹ́nẹ̀dá to be honest ẹ kàn fi pé ọmọ kan máa ń wá bẹ́ẹ̀ yẹn ni tí gbogbo kí ni ilẹ̀ mọ̀ náà ló ń sọ fún mi èmi àtìyàwó mi láàárọ̀ lọ́sàn lálẹ́ la fi ń gbàdúrà ìyàwó mi gan òun sùn àdúrà ẹ̀ náà ni àní ẹ̀yà tẹ́lí mi ẹ̀ máa kún fàdúrà ẹ̀ máa kún fàdúrà wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà ẹ̀yin pípọ̀ ìgbọ̀n mo ti mọ problem yìí you guys know too much that is why you guys are talking too much. we know too much. yes that's why we are interfering too much. yes now yes it's imojuni. a máa dá sọ̀rọ̀ family ẹ̀. this is a very sensitive issue you guys take it lightly with me now màá lọ sọ́dọ̀ mọ́mì àwọn máa ṣe tiwọn màá tún wá sábẹ́ ẹ̀yìn ọ̀rẹ́ ẹ̀yìn náà níbo mo fẹ́ sá sí sí i ṣé kí lọ para mi ni. àti ọmọkùnrin òjò nǹkan tá à ń try láti sọ fún ẹni wípé find a solution eh? find a solution. ó ẹ má ẹ má ṣe sùúrù ẹ jọ rafael alfa àwọn complain yẹn my cv tó ní ma bá mi ọmọ yẹn bẹ. mo mo bá hr company yẹn sọ̀rọ̀ lánàá. okay. so he said we should just give him a couple of days from now. bẹ́ẹ̀ kò ní pé one week sórí tí òun bá ti ń sọ àwọn get back àwọn get back ẹ̀ eh? story ti ń wọ̀ ni. wọ́n ṣẹ́gun bàbá yẹn. oh just calm down like i said ẹ kákún fàdúrà everything máa wà okay it's just a matter of time. sori ẹ̀yin ọ̀rẹ́ i'm so sorry for the outburst okay ọ̀rọ̀ yìí náà ní tó ṣe máa ń lọ lọ́kàn mi i'm sorry you know i appreciate you guys a lot. guys uh, shake on you know a friend in need is a friend indeed so you guys thank you more It's crazy, you know. Ah, èwo ni gan. Ó ti mú mi jù, ó kọ tútù ó sì síbẹ̀. Ah, gbogbo nǹkan tí ọkọ ẹ̀ ń bá ìdánwò yìí, wọ́n lè bẹ́ mi dánwò. Ah, èmi ò gba nonsense, ṣebí ìwọ náà mọ̀. Ah, ìyá ọkọ náà ti sáré mọ̀ Lara. màá ti sáré show other side of me. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Ah, wọ́n ń kọ ẹran mọ́ran kíkan kọ̀ọ̀kan pa ni. Ah ah, wọ́n ò fọ́kọ ló fọ́kọ ni. Ọ̀rẹ́ mi wọ́n lọ sọ̀rọ̀ báyìí tó bá mọ̀ kọ́ tí ìyá ẹ̀ mi rí ó ti jẹ́ káyé sùn mí ọlọ́run nǹkan tí mo fẹ́ ṣe i'm confused. owó èmi náà ah. ti ẹ̀ mọ̀ mọ́ at this point gbogbo ètèmi náà sọ yẹn nù mo ń ṣàkárà ni at least yíyan ṣàdé ní rúbs àgbàlagbà but then àdúrà náà la máa máa gbà ọ́ àdúrà ni àdúrà nìkan ló lè ṣe ohun gbogbo àti pé kí ni mo sì ń ṣe sí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀. mo sì náà ò jókòó mo try best wọn nǹkan tó kàn sọ fún wọn ni ká máa gbàdúrà ká máa gbàdúrà ká máa rí solution ah, òun la dẹ̀ ti ń gbàdúrà láti ń gbàdúrà àti rí solution báyìí kí ni mo fẹ́ ṣe ọ̀rẹ́ ẹ àwọn tí ẹ gbọ́dọ̀ jókòó ni at this point because kò sábẹ́ amọ́ tó máa lajú ẹ̀ lẹ̀ tó máa jẹ́ kí ọmọ ẹ máa go through gbogbo nǹkan tó ń go through ilé ọkọ yìí it's not easy iye tó bá ń wó mo nígbà míì ó máa ah, mo lè imagine psychological problem tó máa máa go through ó dàbí mọ́ mi ò ṣe jókòó yìí because mo gbọ́dọ̀ jókòó kọ́ wá kọ́ wá dá ẹ̀dá gbogbo wàhálà ilé ọkọ ìbáyìí gbogbo nǹkan tí ọkọ ẹ̀ ń fojú ẹ̀ rí inú gbogbo àwọn nǹkan yìí àtẹ̀yí tó ju báyìí lọ làwọn òbí wa ti rí nílé ọkọ tí wọ́n dẹ̀ sì jókòó síbẹ̀ ẹnu ẹ̀ náà làwa náà wá ẹ̀ it's our turn and the only thing we need to do is to fight it with prayers babe ọlọ́run á gbàdúrà ẹ̀ wàá finú ẹ̀ báyìí wàá fi ṣe òun wàá fẹ́ ìgbọ́mọ kan lágbára ọlọ́run àdúrà ẹ̀ dẹ̀ máa gbà ẹ́ eh, it is well with you. Thank you so much. Ah, pẹ́ tèmi Hello babe, I have a good news for you. Mo boy, Good news. Guess what? Babe, o pay me mi like surprises. Oh, yeah, guess what now? So, for me, lórí fóònù náà. <laughs> Má worry, má worry, tí bá ti délé máa fún a ní mò ń bọ̀ lè má wọrí. Eh, bóyá tètè máa bọ̀ tètè máa bọ̀ I can't wait. tí mo rò ni ó ti lóyún. wow so i am about to be a father oh my god ṣe eh, ṣe ṣe ṣe kí n pe mọ́mì àbí ṣe ṣe ṣe ní sùúrù kò dé kí ni máa ṣe báyìí so i'm going to be a father wow. o dẹ̀ sọ nǹkan tó fẹ́ sọ. calm down calm down gbà. kí n gbà. gbà wọn náà so o ní láti fún mi lẹ́tà kó tó sọ nǹkan tó fẹ́ sọ. ọkọ wo wo. okay <laughs> okay how many months. ọkọ ṣìnà náà. so o lè fẹnu sọ fún mi. ọkọ ṣìnà. very funny girl. It's a lie letter of appointment. Yes. As the MD. Yes. Amy. Yes. Osegun, Osegun, I really do appreciate you. Amy MD. Babe. Yes. Òtítọ́ síbẹ̀ o. Kí ló tún kù? Wọ́n tún máa Official car. Yes. Fún me. Yes. Ah! God. God. This, this is too much. Ẹni tí mo fi mo ti give up pé mi lè Shall Ṣáwa show long? Ah, àṣàṣọ Ọlọ́run ṣẹ́gun ìyàwó thank you so much sis this is huge this is huge wake me up wake me up oh abi don celebrate today. sure. nǹkan tó ṣe é ń pé a máa kọ́ celebrate ẹ̀ ní orí bed. aya rere ni mo fẹ́ òwe aya rere ló lè jẹ́ aya tí ó ṣèkẹ́ mi o obìnrin rere lọ́dẹ̀ẹ̀dẹ̀ ọkọ o. md ní kóra wọn. Yeah. Sir. Yeah, um, Shola. Sir. Àwọn client kan bọ̀ Okay, okay, sir. So, got my mo fẹ́ for ṣe fún he sìn pé ìwọ àti Okay. and lè máa lọ fi property Okay, you know, try not to be friendly, you know, rẹ́rìn, má le jù o. Mm-hmm. Ṣé o ti yẹ? All right, o ṣe nǹkan tí Okay, that's all, sir. All right, that's all. Okay, sir. All right, sure. ìyàwó ẹ̀ báwo ni ṣé àmọ́ kè é ọ́fíìsì náà èmi nìyẹn o <laughs> md tins <laughs> ọ̀ṣẹ́gun i miss you so much náà ah, mi ò ní pẹ́ mi ò ní pẹ́ mi ò ní pẹ́ kí ni kí báyìí wà eh, eh, question kan lè fẹ́ bèrè lọ́yìn o ṣé tẹ bá ń bínú sí mi ẹ tún máa bínú sówó ni. in fact mo bínú sí gbogbo nǹkan tó wà ń sọ̀rọ̀ àǹdí ni àtòwé àti anything mi ìfẹ́ rí yín until tó bá ṣe nǹkan tí mo ní kò ṣe i want my grandchildren. mami ẹ fún lady ní time díẹ̀ náà pẹ̀lú gbogbo ogun tẹ̀ ń kó wa left and right ìgàn ọmọ ò lè dúró lára ẹ̀. èmi náà rí bẹ́ẹ̀ ṣé o mọ̀ pé gbogbo ibi tẹ́rin lọ àtọ̀dọ̀ pásítọ̀ àti babaláwo inú fallopian tube ẹ̀bẹ̀ náà ni mo kọ́lé sí tí mo jókòó sí èmi ní mi jẹ́ kó tó máa wọlé wọlé don't deceive yourself my dear kó lọ bímọ fún mi kẹ̀tẹ̀ ṣe sùúrù gbogbo kínní ni máa sọ fún yín ọlọ́run ló ń ṣe ọlọ́run ló ń ṣe. wọ́n lọ fún mi lọ́mọ ọmọ jàre kó kó sì kúrò wájú mi. ọ̀dà mi. òrà pọ̀ dà. ṣọ́ọ̀kì ọlámilékan tèmi nìkan sweet mom. má fọwọ́ kọ̀ mí kí ló ń fẹ́ ẹ lẹ́yìn ṣé o ti kọ́ ọmọ ẹnu mọ́tò ni kí ló ní oh, gbọ́mọ ẹ̀jọ́ òun sáré. ọgbọ́n mo wà náà. kí ló ń dùn ún ẹ a ní kéèyàn lọ bímọ kò bímọ ẹ̀dá yẹn lẹ́kì. ṣé ẹ wà ní kí àárín ọlá ni ó ṣe dé ní náà ẹ ti ẹ kì í ṣe bọ́ ọmọ yín lòun wobi wobi báyìí kórè mi gbóná sí ẹ wò gbọ́nsìn oníṣègbè ọmọ mi ni ọmọ mi ni à ń bẹ sọ́nsìn olórí ń ta ẹ́ olówó ìṣọ́ ọlọ́run àṣírí ẹ̀ lóbo mi ní ìdí owó ẹ̀ tó bá jẹ́ tọrọ owó yes owó ẹ lọ tó bá ti lọ́mọ kò mówó wá bá mi má gbà lọ́wọ́ ẹ̀. ẹ̀gbọ́n mi mo tẹ̀ wọ́n pé ọjọ́ wo ni màá wá sọ́dọ̀ yín it's been a while ẹ get there so you know you have to take me out shopping and every other thing. ó ṣàmọ̀ pé màá lọ bí iṣẹ́ but weekend yìí ni birthday ìyàwó mi. so you can come around. like seriously. yes you can come around. so bro we going to party like party hard ọjọ́ yẹn oh my loud girl. ee atúrẹ́ mọ̀ kí ló ń ṣe ẹ̀ òṣì ni bọ́dẹ̀ ń pọ̀ lẹ́nu bí ikọ́ yìí. Ah eléyìí ni ẹ tún máa ṣe tẹ̀lé ẹ bímọ lórí aṣálẹ̀ ẹ tún máa ṣe patí sáṣálẹ̀. mọ́mí ikọ̀ ayọ̀ ni bẹ́ẹ̀dẹ̀ ikọ̀ ayọ̀ ni. ó dà ṣé bẹ́ẹ̀dẹ̀ ọmọ lẹ fẹ́ ṣe wo bí wa èmi ni mo bí ẹ òkú òǹfarapamọ́ fẹ́ni tó bá ní jẹ́wọ́ ọ̀bùn ká daṣọ ru ẹ wá ṣé kí ni ṣe òun ṣe ó kí àbòsùn èmi nìkan ló lè ṣàṣírí fún báwo màá fi ẹ̀yìn ọwọ́ fọ́ ẹ lẹ́nu ẹ̀já tú. mami torí mo wá sílé yín lẹ ṣe fíìmù pẹ̀lú máa sọ̀rọ̀ tó tó ìsinmi it's okay. o ṣe tó bá wà lẹ́yìn màá wá kógun jà ẹ mọ́bẹ̀ yes àdúgbò ni màá ti ṣẹ̀sìn ẹ̀ amọ́rú yìí àwọn bọ́ọ̀sì tó bá ti ní perfect finish báyìí ti gbogbo ẹsẹ̀ ń dán bòlòbòlò tó ń fòróró pa tí gbogbo ṣẹ́ẹ̀tì náà pọ̀npọ̀n wọ́n ń produce. mami ọwọ́ yìí nílé. àmọ́ ẹ̀ wà ń kánṣu Ṣómólú ló ti ń tẹ̀kọ́ iṣẹ́ mi mo bí ọmọ tí ó lè fún yàn lóyún. wo padà kó amówó ẹ o tó bá ti bímọ ni kò bá mú wá fún mi mi ìfowó ẹ tí ò bímọ. mo ń sí kò lè tó bẹ́ẹ̀ yẹn náà ọ̀rọ̀ tẹ́ sọ sí wọn ti pọ̀ jù ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù. kí ló ṣe yẹn ah. ṣọmọ ẹ ni ṣọmọ ẹ ni. ṣe bẹ́ẹ̀ pé ẹ̀fẹ́ owó lẹ sọ. bá mi mú owó ah! mi. ẹ sọ pé ẹ̀fẹ́ lè sọ náà. olóṣì ìwọ ọmọkùnrin wa lédè ibi tó máa fún yàn lówó irú nǹkan nǹkan wọn lè rí yín tòsí. ẹ tó àbá tòsí ẹ tòsí wọn wèrè ah. yẹ tòsí wọn náà owó rẹ̀ owó tọmọ alálùbáríkà fún mi ni èmi ni mo bí mi ì jẹ lọ́wọ́ ẹ̀ kò bí mo jẹ́ bí mo. èyí lè sọ pé ẹ̀fẹ̀ ẹ̀ẹ́dẹ́kunlẹ̀ jẹ́ kí mi kó. kò ṣe mistake kò mí sí píríọ̀dù ẹ̀ ẹ tún tilẹ̀kùn nulẹ̀ ní báyìí. ó ti tilẹ̀kùn máwọn olóṣì èèyàn ìwọ náà máa wọ relegation máa lọ kó lọ́wọ́ kọ wálé. mami ẹ má ṣe báyìí má lọ bẹ́ẹ̀ gbọ́n mi o. ẹ fẹ́ ṣàǹkó ni nígbà tọwọ́ ẹ̀gbọ́n ẹ̀ ò dẹ tíwọ náà tọwọ́ ẹ̀ o rí i pé bí máa pa yín kú ni má ṣe bẹ́ẹ̀ fún mi kìkì ń wọlé. lọmọ ọkọ wájú tó bá ti mọkọ abá mi báyìí tí mo róyún nù ẹ mi tiẹ̀ fẹ́ rọ́kọ lọmọ oyún wa a máa lọ díìgì fún ọkọ àwa jáde bí tó bá wà ọmọ orú ìyá tó ní. ó ní wọnú yàrá mi pálọ̀ ló máa máa sùn lọmọ ọkọ wa. yes. ọkọ ni. má o má o easy easy watch your steps okay one more one more one more one more okay yeah yeah Mal, tó bá lajú. mi ò lajú <laughs> Ah! Congratulations, baby. This is your car. Happy birthday. You got me a car. <laughs> Yes. Oh my God. Take your car. Oh, baby. Oh, baby. Oh, baby. Oh, oh. No. Oh, oh, oh. Thank you. Thank you. Thank you. Thank you. Ó ti bẹ́ mi dà. Ọkọ̀ ìdọ́yọ̀. Wow, that's, that's nice. Um, so, like, seriously, bọ̀dá mi Ọlámilékan. ẹ ra àdúrò ọkọ yìí fún ìyàwó yín. yes mo ra fún ìyàwó mi. congratulations. Ah, ẹ wò téèyàn bá ṣe àtọrọ ọkọ. kéèyàn tọrọ ọkọ alálùbáríkà bí egbon mi yìí. <laughs> ọ̀gá mi nu nọ́mbà kò sọmọ náà lẹ́yìn ọmọ kò sọ́mọ mọ́ ọlọ́run sẹ́ẹ̀rí ọ̀gá Ọlọrun wà á dúpẹ́ lọ́wọ́ inú mi kàn dùn ni <laughs> inú mi kàn sẹ́ẹ̀rí lágbára lọ́wọ́ kò ní mu ẹ̀jẹ̀ láyé epo ní ọmọ ọmọ <laughs> wọ́n máa ní ọ̀gángan ọ̀nà ọ̀gángan ọ̀nà aláké máa ń sọ sẹ́ẹ̀rí ọkọ̀ yìí tààràtààrà síréètì ọ̀gángan ọ̀nà ní ọmọ sọ kò ní wọgbó láéláé kò sì ní forí sọgi láéláé <laughs> bọ́lá ṣe wá sọ owó ọ̀gá mi wọ́n dà náà lè tí wọ́n fẹ́ràn mi dénúdénú tí wọ́n fi ọkọ̀ yìí fún mọ̀dàmú ọlọ́run sọ fún wọn ó ra aró ẹ̀fẹ́ mi náà láìpẹ́ yìí. Yeah. Um um, um, um, um, everybody, everybody, Sherry, we have loads of drinks and food inside. Yeah, so, yeah let's go inside. Everybody is, is surprised. Go, Surprise. I'm surprised. Hey, already. Ọlọ́run ṣe ọkọ fáwọn náà o. Kí ni? you ah, Yorùbá you burú sáà mo ṣàdúrà lálàkọ̀kọ́ wọ́n sàmì mo ṣàdúrà lẹ́ẹ̀kejì wọ́n sàmì mo wá ṣàdúrà tèmi ó wá di ẹ̀yà àǹtí kan máa àǹtí tí tí gbogbo tó ń ṣe irun jìtì bíi tẹ̀ àwọn wọn sì kọ́kọ́ ṣe ìyá ọ̀hún mo mọ̀ wọn wàhálà wọn pọ̀ ṣẹ̀ṣẹ̀ ń bẹ ń bí kéèyàn tọrọ oríire lọ́dọ̀ ọ̀gá èèyàn kó sì fi tìdùnú tìdùnú kẹ́ẹ̀sì bẹ́ẹ̀ náà sàmì sí ni irọ́ no problem mo pàlù fún yín náà useless but i'm taking by force no problem no problem ah ṣùgbọ́n ká mọ̀ parọ́ ká mọ̀ jalè Toyota ya wèrè bí ká sí ọkọ̀ sí ah! ọkọ̀ yìí ẹ fẹ́ sọ fún mi pé ó ju ọkọ̀ ta ní kẹ̀kẹ́ lọ lóko ni ní gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ ọkọ̀ bíi mẹ́wàá kí n má ra ọkọ̀ yìí lóko wa no problem mo fà yín lé kóòtù ọlọ́run lọ́wọ́ ṣùgbọ́n ká má parọ́ ọkọ̀ yìí débẹ̀ ah! ká yí àwọn tó ṣe Toyota. Ah, ṣàtàrọ̀ ṣe gan. tí mi bá ṣe ló fẹ́ ṣe. Ah, ẹ ṣe gan I really appreciate you so much. ọwọ́ kan ẹ ò mo tẹ̀ fẹ́ lọ bá ẹ̀gbọ́n mi gan ni ọ̀dọ́ pé mi sẹ́yìn ókè ókè ẹ̀gbọ́n tèmi nìkan. àbúrò mi. ṣe wa ókè. wà á ókè wọn kọ. iye alhamdulilayi mo ókè mo ní kí n sọ fún yín pé mo ti fẹ́ máa lọ o ti fẹ́ máa lọ. ẹ bẹ́ẹ̀ ni. ó dàbọ̀. ẹ stop ṣe bẹ́ẹ̀ náà ẹ ṣe máa sọ pé ó dàbọ̀ ẹ mú nǹkan tó kàn náà. kí ni nǹkan tó kàn. níbo lẹ fi envelope ẹ sí kí n mú kí n máa lọ. èmi kàn fi lọ ẹni mo dẹ̀ kó máa gbàbẹ̀ bọ̀ ìwọ o ah. ò lè gbàbẹ̀ láéláé ṣíọ èmi ah, kan mo ti múra lẹ́ẹ̀tẹ́lẹ̀ náà mo ti sọ pé mo máa ní ìdòwò bọ́ṣù tó wà lẹ́yìn sí ni pé mi ò ní cash okay so máa ṣe transfer sí is that fine. kò possible kí n gba transfer náà tí bá lọ́n sì máa ṣe cab ẹgbọ́n mi mi lè gba transfer wọlé kẹ lọ mówó jáde náà. kó tó ṣe ń ṣe ẹ lọ mówó jáde ẹ lọ mówó jáde ṣé ìwọ ló ṣiṣẹ́ owó yẹn síbẹ̀ ẹ́ àdẹ̀wáṣẹ́ fún ẹ ò ṣe. mi ìṣèwọ́ ẹ̀gbọ́n mi owó mi náà ni. owó ló fẹ́ máa ná kò sí wàhálà èmi ò ní cash transfer náà ni màá ṣe. Um, àríkẹ́ àríkẹ́ sista Ríkẹ́. ìyàwó mi kan níbo ni ìyàwó mi wà. wọ́n wà ní Oh, babe báwo ni um, jọ mo need favor, kan lọ́wọ́ ẹ̀ ó uh, máa bá mi send fifty thousand naira Um, Ariola. ìyá ọkọ mi ṣé loan. She be ni ah, ṣe like mo sọ fún yín lẹ́ẹ̀kan pé mo ti ń lọ náà ẹ̀gbọ́n mi ẹ fifty thousand mi ò ní yes now na tẹ bá tẹlẹ bá mi ṣe ní seventy thousand ah, ah, ah. ẹ na ẹ wò ẹ jẹ́ explain fún yín ṣe bí fifty thousand yẹn èmi ni mo ní twenty thousand orí ẹ mo máa gun cab owó tó dẹ̀ kù máa fi ṣe sub. ẹ wo ìyá ọkọ mi ẹ má wọrí máa fún yín ní hundred k. wáá ẹ wo ẹ ṣe gan ni yọ̀ọ̀yà mo dúró. all right no problem. ẹ dẹ̀ tún lè bí bọ́ sí i. kí ló ṣẹlẹ̀ fifty di hundred o tún ní ṣáà fún mọ́mì bẹ́ẹ̀. ẹ alifulani ni. ali what. ẹ wọ ẹ dáhùn ẹ dáhùn ẹ dáhùn kí tètè máa lọ jàre. mo bọ́rọ̀ bọ́ ẹ sọ pé ọ̀rọ̀ mi pọ̀ tí ẹ bá rí mọ́tò bọ̀gìnì tí ẹ̀gbọ́n mi rà fún ìyàwó wọn ẹ máa lanu báyìí máa kí ajé kùn kalẹ̀. mo kú mo kú mo kú mo kú. bẹ́ẹ̀ ni mọ́tò ẹ̀gbọ́n mi gan kékeré ni lẹ́gbẹ̀ẹ́ nǹkan tó rà fún ìyàwó wọn. má sọ má sọ má sọ wọ́n ti gba sátidé lọ́rùn ti pé sunday fún yé. gbogbo yóò ti ẹ̀ dùn mí ṣé mo kọ́ tó dùn mí mọ̀mísí ṣé mo kọ́ tó dùn mí jù bí mo ṣe fẹ́ kúrò ń bẹ̀ tí ń dẹ̀ sọ fẹ́ gbọ́n mi pé àmọ́ tí ń lọ sílé o wọ́n láti pè àwọn wọn pé kí àwọn wá transfer owó fẹ́ mi. wọ́n ti rìfọ̀mátì brain ẹ̀gbọ́n ẹ̀. tó bá yẹ wọ́n ní mò ń pariwo wọ́n ní mò ń ranjú màá ranjú bí ẹni máa kú gbogbo ẹ ti di báyìí ọpọlọ ẹ̀gbọ́n ẹ ti lọ bí táyà wọ́n ti sọ di Nintendo game wọ́n á ń play ẹ̀ káàkiri aláti ah, ṣe mi ló máa ti ṣe ara mi má wọrí ajẹ́ ni mí màá jẹ́ ah, yéèpà ń tọ́mọ yìí wá ń di akọ̀ṣọ́ máa rí ń di ewùrà èmi mo sọ bẹ́ẹ̀ fún. ẹ ń kẹ́ o aya rere eh, ni eh, o eh, lọ́dẹ̀ẹ̀dẹ̀ ọkọ o. oyún oṣù mẹ́sàn-án yunifásitì. àní a ó lò ra wa gbó pẹ́ títí o. ẹ kò sóhun ya kan tí ó yá wa o. nínú òjò ọlọ́run ṣe o ah, ah. lágbára ọlọ́run ò ní wàwà jáàmù. àmín jésù. epo ló máa ma gbà kò ní gbẹ̀jẹ̀ o. àmín o àmín. Ah, a tún ra ìtọ́jú báyìí lọ fún ẹ lágbára ọlọ́run ọkọ ẹ dáa èèyàn dáadáa ni. màámi àdúrà ni kẹ́ máa ṣe fún táwọn ọ̀rẹ́ mi rí wọn kí ajé kú kalẹ̀. èmi gan ti jẹ́ ìyẹ̀ gan gbà mo rí mo gbé gbòòsà fọ́kọ ẹ̀ ẹrù tó dowó ẹ̀ náà lọkọ̀ yẹ. olúwa ṣeun mo dúpẹ́ lọ́wọ́ ọkọ ẹ ó ṣe é ọkọ ẹ dáa èèyàn dáadáa ni. Màámi, ẹ máa bá mi ṣàdúrà fún. Mo ń gbàdúrà fún ní gbogbo ìgbà torí wípé ọkọ ẹ da nílé yín ó tún da lọ́ọ̀dẹ tèmi ń bí iná ni ah mélòó mélòó ni mo fẹ́ kà ní ohun tó ń ṣe ẹ́ ìwọ ṣáà ti bẹ́ẹ̀ mi sọ fún un ní mo ní gbogbo ọjọ́ tó bá ti rántí mi báyìí nínú ọkàn ẹ̀ kó ṣáà máa ṣàmì àmì àmì ni kó máa ṣe olúwa wà pẹ̀lú níbo ló dà. máàmì ti ń lọlé. Ah, ah. oúnjẹ tí mo ṣe kalẹ̀ fún ẹ kọ́ bó ṣe ti sọ pé òun bọ̀ báyìí ni mo ti gbóúnjẹ kaná mo ti ṣe rẹ́sì tó ti wà ní kúlà ó ti pẹ́. Eh, eh, wàá jẹun kó tó lọ. irú ọbẹ̀ wo lẹ sí. ẹ̀fọ́ ẹ̀fọ́ tí mo láìkì. mo fẹ́ o aya máa ní o. ah ó dà gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ẹ mọ́ bá ń lè lọ o. níṣẹ́ làwọn olóra wa gbó. gbígbìn fa ìkarahun wa tẹ̀lé o. Hey. Ah, darling what's up now o ti something fún mi Oh, you're lọ It's wúrẹ́. mo sọ fún You kí ló ṣe ẹ ojú ẹ kọ́ ẹ lọ́wọ́. dàpọ̀ ṣé kí n má pààrọ̀ fún ah, like i'm not happy at all You know me, dùn rárá rárá. kí ló dé tí mi ṣé kò ṣe pé nǹkan ti ṣe wà nǹkan ní ìṣù. èmi àtẹnubọdì ò ní ìṣù dàpọ̀ báwo ni irú pátíkà tí mo béèrè lọ́wọ́ ẹ̀. màtá ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ náà màá tẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ mo ti ṣàlàyé fún ẹ pé owó tí mo expect ó di month end we've talked about this. month end month end. ìparí oṣù yìí mò ń sọ o. ní practical tá a fẹ́ ṣe ní next week wo ṣé kí èmi sọ nǹkan kan fún ẹ mo fẹ́ lè sọ pé nínú gbogbo department wa èmi nìkan ló kù tí mi ò tí ì sanwó practical tá à ń sọ yìí and the practical tó dẹ̀ ń yẹn it carries twenty marks jọ ṣé ṣé kí n fẹ́ òní. I don't like the way you are sounding I don't like the way you are sounding like like èmi ò value education rárá èmi náà lọ school now listen mo ti ṣàlàyé fún ẹ tẹ́lẹ̀ pé àjọ ni mo gbọ́kànlé ẹni tí mo dẹ̀ bá sọ̀rọ̀ àjọ wọn ti kàn mí ó dẹ̀ promise mi pé okay kí n má wọ́ọ̀dì màá gba next one which is month end so so gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe nísìn orí àjọ yẹn ni gbogbo ẹ̀ wà hmm, dàpọ̀ ṣé kèmi advice ẹ̀ tó bá máa gbọ́ tọ̀dọ̀ tèmi èmi ò pé iṣẹ́ tó ń ṣe yìí ó lè sustain àwọn méjèèjì o because àìtí marry àìtí lè dá owó san tá a bá wá marry nǹkan ẹ́ ti sú èmi o ti sú mi. darling john torí ọlọ́run ṣé a jẹ́ àjòjì ara wa ni Ah. ṣé kò ń ṣe pé èmi àtẹjọ wà nígbà tí mo wáṣẹ all over the places ni nígbà do you know how many times since we bá yẹ pé fún mi lówó mo fẹ́ lọ bì kan fún mi lówó mo fẹ́ lọ bì kan tó yẹ a máa lọ náà wọn ò ní gbà wá wọ́n máa sọ pé èèyàn kan ti wá order from the director wọ́n ti ní kọ́ gbẹ́ni yẹn. dàpọ̀ graduate ni ẹ o kàwé o lọ sí school kò sí bí a ṣe yọ pé country ó hard tó wàá sì ríṣẹ́. i don't have connections. you don't have connections. èèyàn kan ló máa mú yànmọ̀yàn kan nílùú ìkó tó lè ríṣẹ́ so láì ní connection nísìn gbogbo ìwé tó kà nísìn is all a waste. let me ask you something have I not tried enough looking for job all over the place. I know you've tried but you keep trying you can't just sit down here kó máa pati three hundred four hundred ìjọ́ òun la fẹ́ ṣe gbogbo eléyìí dà òun lè ní ìsinmi ṣíṣe mi ìmọ̀ bí tí mo fẹ́ wọ́wọ́ sínsìn wọn náà dẹ̀ mọ̀ kémi òun ṣe oníranù ọmọ wọn náà mọ̀ náà you can do better a lè máa bá lọ báyìí. Ah. I'm trying. Babe, má bínú, I, I understand how you feel but èmi náà try mo gbìyànjú let's do this way bó wo bóyá tó bá lè wá owó yẹn síbi kan bí mo máa rẹ́ni já ẹ you know kò sọ fún wọn pé month end it is certain owó yẹn máa kàn mí ní month end má dẹ̀ kó fún un. n tiẹ̀ ní choice i know i will just have to to look for it another place like but Dapo you can still you can still do better yes you can i know you are hardworking man o o mọ nǹkan tó ń ṣe o mọṣẹ́ ṣe so túbọ̀ máa tẹpá mọ́ iṣẹ́ wíwá o máa ríṣẹ́ i'm sure of that o máa ríṣẹ́. do you promise me you will start looking for a better I'll, job. i will start looking for job. you start looking for job. yes ma'am. thank you so much. Eh? i love you. i love you too i love you too so um, so ní anybody lọ́kàn tó tó lè yá lóhùn. babe máa jẹ́ kó máa jẹ́ kó mọ̀ jẹ́ kí n lọ bá mọ́mí mi rẹ̀. jọ update me update me so that we will know how to go about it. torí owó yẹn náà lọ ṣe wá basically. ẹ kó gbọ́jọ. Um. sọ ló ti máa fi gbọ́kadà. company yẹn ti wà ráńdù. ọmọ sọ fún ẹgbẹ́ níta tó bá ti dé kó jẹ́ kó wọlé náà ah. please jẹ́ wọlé o lè padà wá gbẹ́lẹ̀ I'll work on it. pẹ̀lú mi. Ah èmi náà ni. wọ́n ní md iléeṣẹ́. pẹ̀lú ògùn ọlọ́run ṣóyà ẹlẹ́nu ni. ah. Eh, no, no, no, no, no, no, no, please. Dìde, dìde, John, dìde. Dìde. John, má jẹ́ dìde. Mo ti ṣe Lámìlẹ́kùn mo ṣe ẹlẹ́dẹ̀ẹ́ pẹ̀lú. Ó ṣẹ̀ mí. Ah. Michelle, I'm sorry. Please forgive me. Pelumi, please stand up, please. Um, ṣé o rántí nǹkan tó gbé ẹ kúrò lọ́dọ̀ wa? Yeah, mo rántí dáadáa, But rántí. Ìgbà mo rán ẹ pé kó lọ clear check gba owó see I'm only dá ìgbà tí mo rán ẹ pé kó lọ clear check kó gba owó tí àwọn olè dá ẹ lọ́nà. èmi ni mo wà ń di ẹ. ìwé ìjọ nítorí ọlọ́run I want a very perfect job. mi ò fẹ́ jẹ́ kí iṣẹ́ ẹ̀ ṣe trace it must not be traceable. Mama, owó ló fún iṣẹ́ o ní kò jẹ dáadáa ibi tó ń ọdẹ òun náà máa jẹ jù bẹ́ẹ̀ lọ bá àlàfẹ́ ṣiṣẹ́. ẹ má wọrí àwa máa jẹ́ṣẹ́ ó máa clean. so um, nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé tí ó bá tó time tí mo fẹ́ rọ jáde lọ́fíìsì tí mo ti wò kò ní lè make ẹ̀ padà yẹn èmi máa ti pè yín pè yín lórí fóònù so èyí tí wọ́n bẹ ṣe máa block ẹ̀. wa ok. okay that's fine. Bye gbogbo owó tá à sọ yẹn sí èlò ni. ah <laughs> fifteen million it's about fifteen million. fifteen pa. yes. so um, nínú fifteen million yẹn èlò ni ṣí àti wàá <laughs> ah gbẹ̀m lówó tí ah ah tó tóbi gan ni um, ẹ máa fún yín ní one million. yes. wàá fún wa ní èlò. one million. one million nínú fifteen million owó company ni mo kàn fẹ́ kọ́wọ́ bọ́ yẹn lọ gbọ́n ní mọ́dá padà sọ́fìn. hello hello hello are you alright are you sick? tí o ah, kì í sa èlò nìyẹn ọmọ kì í kẹlẹ ọmọ kì í ọmọ kì í ó wà ó wà òkè èkó kí ló wà òkè. ó tóbi gan àbí owó tó wà òkè nínú ìyẹn oní nǹkan ah. ṣáwà la nu wo ni. sílẹ̀ bí ah, ló pè wá ni. àwa kọ́ la nu ọmọ kì í àwa kọ́ la nu wo náà. kọ́ńpìn ṣá ló nu wo kakọ̀ bá kọ́ńpìn gbà ó dẹ̀ dá padà ó fẹ́ dá padà ni ó wà òkè wọ́n mi là òkè pẹ̀lú ẹ̀ ẹ o kò mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ tí wọ́n bá ti ṣetán pẹ̀lú ẹ̀ tó ti mọ̀ bó ti ń lọ bank alátàwa èmi máa ti wà bank ó máa bá mi bank èmi ni máa pe àwọn tó máa lọ ṣiṣẹ́ yẹn tó máa wà ń ta tó bá ṣe ń bọ́ta ọwọ́ àwọn ọmọ mi ló máa bọ́ sí ó ti yẹ kó sí wàhálà a máa ṣe náà a máa sọ a máa sọ one million ní wà òkè a máa sọ ìyẹn kéré. ẹ ṣe jàre ẹgbẹ yìí ti understand ni ẹ hmm. ṣáà. ẹ máa máa sọ àmà yanjú ẹ èmi tètè mọ kú complain máa sọ abó fẹ́ bá a ṣèfàájì. ah no ah ẹ kí n tètè máa sá lọ. àfàájì wa náà dé wa ah no no ẹ kí ni. all right. all right. aláìwálé pọ̀ lọ wà ẹ rí pé tí nǹkan tẹ ní wèrè ìṣe náà kí ló ṣe. ayọ̀ ọ̀daràn lọ bùdán lẹ́yìn màá ni mo lè já ipò idán tó bù yẹn máa bù yá ìrọ̀wọ́ sílẹ̀. ń gbọ́ ìyá ẹ̀ ń bùdán lẹ́yìn lẹ́yìn àwa ìwọ ń bùdán ta ló tẹ̀yẹ̀ ìbánu. àlàyé má bínú sí mi ọlọ́run ó bá mi lẹ́yìn àṣọ wọn gbọ́ tèmi náà kọ́ jẹ mú ní kíkọ́ tèmi náà bùdán ẹ̀ wò ni. ó dáa ń polówó burúkú ni òṣìfẹ́ bá ẹ lẹ́ṣà tó ti ní líbà ó ti ń ṣe gàràgàrà ó ti lọ pàá lẹ́yìn wa tàbí tí ìyá ẹ bá tún dọ̀rú ẹ wò ẹ́ kó a pa ẹ̀. líbà tó wà lára ìyá ẹ pọ̀ wọ́n lọ lè dàpọ̀ fẹ́ ẹ̀yẹ lílo bá ìyá ẹ tọ̀ tí bá náwó sí tí ń kọ́ ọ̀bọ̀ ìyá ẹ lórí àmì ìṣọ̀pẹ́ mi ẹ̀ pọ̀ kìtìkì ẹ lẹ̀ dá ṣiṣẹ́ bóyá o mọ̀. aláì ọ̀gára boss oyin sí. ẹ kí à. bàbá. hello ẹ yà parẹ. hello hello. Bestie. Kí ni mí ni gbogbo insult? Kí ni gbogbo insult? everything ó ń ṣe fún mi ń sè pé eight million naira lẹgbẹ́ rọrùn sí mi what for eight million over fifteen million was that the deal we had ṣé agreement wà nìyẹn ni okay fine one million naira ni mo ní tí mo ní mo fẹ́ fún yín and that is it. àyíká ni ẹ o ọ̀rẹ́ kàlàwà náà bí wọ́n bá sọ pọ́kàn ẹ̀ lè ojú àwa náà lè káà lọ ṣe fifteen million àwa mú one million àwa débi ọlọ́run méjì pẹ̀lú àwọn sàábé wa àtàwọn sójà wa ká mú one million àwọn dájú o. èkó bá ti gbèlè jù bóyá ọ̀dà pé ọ̀rọ̀ ẹ̀ ò tí yé mi understand you. ok èló fi pé àwa ilé gbà nínú owó tá a gbà yẹn kí ni ṣí àtiwá gangan jẹ́ kí mi understand. ok fine mo máa add one million sí owó yẹn máa fún yín ní two million naira can i have my money. àwọn wo eleven two million màá tán sí ẹlójú àwa ọjà wèrè ni ọ̀rẹ́ fún two million wetin dey happen now? wetin why you come to the two million for for for ọ̀tá nìyẹn wetin happen now? happy easy customer is always right o oh. ah. customer ni customer dáadáa ni two million abi ah. two million. yes. o ní jèrè tìrantìrant pẹ̀lú òkè ọlọ́run káàmù two million ṣọlá ibùkún ni ẹnu ṣe ayé àwọn tó ní ẹgbẹ́ bàjẹ́ ni ṣe jọ́dọ̀ ọlọ́run káàlọ́ bẹ́ẹ̀ mi ti wálẹ̀. kálọ́fọ́ ìwà làákú taba ti wá dé káwá kó fún ọkọ̀ máa kó lọ́lé àbí ó yà tọ́jà ìbèrè lọ yẹ mu wa lẹ̀ jọ́tọ̀ ọlọ́run ó máa ń apàdé Not true now. But that was not the deal we had. Ife! Òyìnbó ń pọ̀ o. Ah. Bàtọ́ máa jáde oṣù òyìnbó o. Òyìnbó ń o. Táyé ò Smith pa ewo jù. pa ọmọ kọ́sítọ́mà lábìrin gbogbo. customer is always right. ó fi yọ̀ wá ní ànígbàgbẹ́ lẹ́kíà ò gbá lọ́wọ́ àbí ó wá wà lọ́wọ́ ẹ̀ ẹ wo wa náà ni ṣé ìwọ ìwọ lẹ́kíà ẹ lọ tọ́jú owó ah, ah. tó bá dalẹ̀ a máa bẹ̀. Ah, English ẹ ti pọ̀ jù kò mọ̀ pé àkọsá kò. lẹ́gùn kọ́ owó. ẹ ń kọ sọ́dọ̀ tiwa. Ọlọ́run. máa gbówó lọ. owó wo that's my money. your what. your kini. o ní jèrè tiyan tiyan ṣe ilé ìtọ́jọ́ ìṣòyà àná kí Ọmọ sì yá jáde jọ. Bọ́tà kó ìrìn àjáde. Mètè wé kó wá mi kan gbà lọ ọmọlẹ̀ ẹja wèrè o olórí burúkú máa lè kẹ́ ẹ̀ alẹ́ ìsí èrè gan irú sábà ìgbà yìí ọtọ́ pẹ̀tì ní ti ṣe mílíọ̀n ọtọ́ tún mílíọ̀n àwọn ọmọ náà má dín sí ọ̀nà àwọn òbí jẹ́rè ah, ikú máa pa ẹ̀ ní àkọ́ mi ni. tó máa dẹjọ́ lágbà ó jẹ́ kí èèyàn fi pa ni ó ah. jẹ́ ká pọ̀ wọlé. bẹ́ẹ̀ sọ́ọ̀sì gbogbo yìí ń lọ ẹ̀kan ránṣẹ́ tó mi jẹ́. Please, I'm sorry pẹ̀lú mi wáyé kí ló dé mo sọ fún ẹgbà yẹn I am not the reason for your breakup gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ it was a mistake kò ṣe nǹkan tá a plan fún so why tó ṣe fi hàn pé nǹkan tó yẹ kó tó fi sọ fún mi nìyẹn but mo sọ fún ẹgbà yẹn gbogbo nǹkan tó ń rò sí mi kò lè work kò lè work at all tó bá yẹ pé gbogbo owó ti gbé mi dé ọgbà ẹ̀wọ̀n àbí mo ti ṣẹ̀wọ̀n fún nǹkan tí mi ò mọ̀ ṣé inú ẹ̀ máa dùn sí mi ọlọ́run lọ́ba ẹlẹ́tàn mímọ̀ pé wọ́n ló ń bọ̀ yẹ́ ìbá tí mo ti rí orúkọ ẹnu fáwọn tí mo pè wọ́n ni ah. kò ń dúró kò dé kí n wá rí ẹ face to face. Mm. Ọlámilékan mo fọlọ́run bẹ̀ ọ́ ní láti dáríjì mi ní jọ́ nítorí ọlọ́run sórí kọ́ńtíráàtì tí mo torí ẹ̀ wá bí kò gbọ́dọ̀ tí ò bá ti bọ́ sí ṣe ti bọ́ lọ́wọ́ mi nìyẹn ṣe ti bọ́ lọ́wọ́ mi ó ṣàmúríyàn tí md jẹ lẹ́tà méjì ní md fún sack letter kan àti promotion letter kan you see right now ìwọ nìkan you decide. Faith, please. I beg you. Please. Please. I'm sorry. Wọ́n náà mọ lọ́kàn ara deserve mercy kankan látọ̀dọ̀ mi. I know. I won't do that. It's okay. It's okay. You have the contract. O ní láti defend anything. Huh? Yes. I have it. Yes. What's about it? Oh àwọn tó gbẹ́ kótó tán tẹ́lílé lórí tán tún ní ká wá sílé. ó ṣe mo dúpẹ́. kábíyèsí. ọkùnrin ìmàláyọ̀ lè tó bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ta ló mọ̀ bóyá ó ti fẹ́yàwó mi síta. ọlámilékan mi kò lè ẹ́fà fẹ́yàwó mi síta mo jẹ́rìí ọlámilékan mo lè fẹ́yàwó méjì that's the least thing tó lè ṣe ọlámilékan fẹ́ yàwó méjì ìyàwó méjì kò possible. bẹ́ẹ̀ mo bó ṣe ń gbẹ̀rù ọkùnrin jẹ́. ọ̀rẹ́ mi ọlámilékan mi kò lè fẹ́ yàwó méjì rárá láíláíláíláí kò lè fẹ́ yàwó méjì jẹ́ ká sọ nǹkan mi jẹ́ ká sọ nǹkan mi. this is my own two cents babe. má má eh, má má trust okunrin. mo trust ọkọ tèmi. Ah. mo ti gbọ́ mo trust ọkọ tèmi ọlámilẹ́kan ó lè ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ lè ṣe láíláí àti láíláí ni. Ah, kí ló ní ní ṣọ́ọ̀bù. àǹfààní wo ẹ ẹ náà góòdù yẹn jẹ́ ẹ̀kọ́ bọ́ta. tó bá inú mi jẹ́ pẹ̀lú ọ̀rọ̀. náà a ní o máa bínú. ní òbí máa ń bá a. Ed il nostro attore mistaken. Ed il nostro attore mistaken. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah. Alájà ọba afinimọ̀nà lọ́lọ́run a fi wá mọ̀nà lórí ọ̀rọ̀ yìí ṣe rí gbogbo nǹkan tó dáa ń fàdúrà ìtókù díẹ̀ káàtó náà ó tún ń fàdúrà lórí ọ̀rọ̀ alájà wa kékeré tá à ń bẹ lọ́wọ́ oyún fún ọlọ́run ọba ló lè ṣe ẹ̀dá kan ò lè fún èèyàn lóyún alájà àṣewárí tó ṣe kókó ni pé a máa kún fàdúrà gidigidi mo dẹ̀ ní nígbàgbọ́ pé ọlọ́run máa ṣe àmín. kò sí aburú kankan kò sí wàhálà ọlọ́run máa fún wa lágbára ọlọ́run. àfa mò ń gbàdúrà mò ń gbàdúrà dáadáa ṣùgbọ́n tọ́hún tó kàn ń dẹ́rù bà mí ò kọjá wàhálà tí ìyọkọ ẹ̀ fún lórí àìní oyún yìí wàhálà náà pọ̀ débi pé ó jẹ́ kẹ́rù bà mí mi ì dẹ̀ gbàdúrà kọ́mọ mi kúrò nídìí ẹrù ẹ̀. ẹ màmá ṣe rí àdánwò ayé náà ni bẹ́ẹ̀ dábà ti lè gbàdúrà á borí àdánwò alájà mo fẹ́ sọ nǹkan kan àsìkò ọlọ́run lójú ẹ jẹ́ ká fi ọkàn wa sọ́dọ̀ ọlọ́run lórí oyún alájà kékeré ọlọ́run ọba ló tó ṣe o tó bá tó àsìkò tí ọlọ́run sọ pé òun máa ṣe ó máa ṣe o tí ó ṣẹ̀dá tó máa dá dúró ẹ pa ọkàn yín pọ̀ sọ́dọ̀ ọlọ́run ṣòye yín Eh, lórí ti ọ̀tún tí mo ní mo fẹ́ ṣe fún yín ẹ máa padà wá ni máa ṣe yẹn fún yín ẹ fọkàn yín balẹ̀. ẹ ṣe olúwa wà pẹ̀lú mi ọlọ́wà nífẹ̀ẹ́ yìí lọ ojú òde tí ẹ̀dùgbàgbà ti àdúrà ọ̀ ẹ tẹ́wọ́ àdúrà bisimilayi ramani rahim alhamdulilayi rabil alamin aramani rahim mọ̀ọ́lì kí ọmọdé. كان ويا كان وإياك إلى اهدنا وقت المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين happen? Well, uh, mo really appreciate pé mo tẹ̀ dá ìdúró lé mi tó dá mi lóhùn. Ah, Ruth Tabanika wo, it's been a while that I have been on you. Ọ̀gbẹ́ni kí ló ń sọ gọ̀gọ̀ sọ̀rọ̀ sókè kí ló ṣẹlẹ̀? Nǹkan tó actually ṣẹlẹ̀ jù pé àdúgbò la wà kò ní dáa ká máa fira wa ká máa fira wa pa má máa gbé ojú sókè all the time. You are beautiful at least máa smile pẹ̀lú wa let's be friends eh? mama. kí ló fẹ́ sọ gangan owó bó ṣe ń ka ọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé tó ṣe dá mi dúró. Eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé i like you so much and i want us to be friends jẹ́ ká close kájú máa rò. lẹ́nu sọ́jà rẹ̀ ó tẹ̀sí sí ń sọ̀rọ̀ sí lẹ́nu ó ní confidence ó dẹ̀ ń sọ nonsense jọ nítorí ọlọ́run má sọ fún mi pé nǹkan tó ṣe dá mi dúró gangan lélẹ́yìí. Eh, eh, ruth nǹkan tí mo ṣe dá ẹ náà nìyẹn. you are very stupid. tí mo máa ń wù ẹ ládùúgbò mo máa ń wù ẹ bẹ́ẹ̀ ni pé ìwọ tẹ̀ ṣì wà responsible a little òun ni mo ṣe fún ẹ ní audience kékeré tí mo fún ẹ yìí gbà tó dẹ̀ máa déwájú mi nìsín òun sọ trash lẹ́nu O kàn ń sọ rubbish lẹ́nu so i'm highly disappointed in you right now. babe babe babe kò lè tó gbogbo eléyìí ó fẹ́ fẹ́ ó láìkẹ́ ìyẹn ò ní kó máa bù ọmọ wèrè lẹ́yìn jọ́ ti ń torí bá ń sọ̀rọ̀ ní ìsìn ẹ bọ́ sí bíbá ẹ kan ẹ mọ̀ kan tó ń ṣẹlẹ̀ ẹ̀kọ́ gbẹnu wọ́n fẹ́ fẹ́ mi ta ló gbé ẹ sọ̀rọ̀ ń bíbá torí o gbé kọ́ọ̀pù wèrè wá bá mi kí lẹ̀ ń mu ẹ̀ ń mu ògógóró láàárọ̀ kùtùkùtù. ó dẹ̀ farabalẹ̀ tó bá tẹ̀ ń bú èmi má bú òun náà. torí pé wọn ò ní làákà èmi eh. èmi dẹ̀ mọ̀ pé máa ti gbó ṣe wà yẹn jíìsì wèrè àti áfṣù èmi mọ̀ pé máa fọ áfṣù yìí lára ni wọ́n ṣàwé ẹ̀ lẹ́ máa fi ṣe jíìsì wèrè tẹ gbé pọ̀ yìí èyí bẹ́ẹ̀ tí yín kò ní lé bẹ́ẹ̀ mọ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ló ṣe yín. Ruth máa farabalẹ̀ ṣe bọ́tìnì dáadáa Baba, kò kàn yín do you get that kò kàn yín rárá nǹkan tẹ́ bá fẹ́ sọ ni kẹ́ sọ. sori ngbà tó sọ̀rọ̀ level ẹ̀kan e ẹ eh, mo rí i pé iye lọ bí ìgbà tó ṣe pé height náà fi ń ṣe ẹ eh, kúrò nínú ọmọ ga tó wọ̀ yẹn tó bá kúrò nínú ọmọ ga kó wá wo ibi tó wà ó kéré sí bọ̀bọ̀ ẹ̀gọ́ kò fẹ́ manage ẹ̀ ni ó fẹ́ ṣàánú ayé eh, ẹ̀ normally èmi tẹ̀ lérò pé ga tẹ́lẹ̀ ni àmọ́ mo ṣe wá wọ ẹsẹ̀ mo wá rí i pé ó wọ heels tó ní ṣanṣan ṣanṣan yẹn náà tó ti wá bú díẹ̀díẹ̀ ah, náà. ẹ mọ̀ tí mo like lára yín ẹjọ́ fún yín give and take ẹ ń sọ̀rọ̀ wèrè lẹ́nu ẹjọ́ ń gbà lẹ́nu ara yín ọ̀n fún ẹ mọ bí tẹ́lẹ̀ kẹ́yìn wà torí irun yín tó ta kókó yẹn èyí yẹ ríngì àmọ́ bóyá gòdì ni àbí sílvà ẹ mú prada àmọ́ bóyá prodo ni wọ́wọ́ ẹ kó gbogbo ẹjọ́ ẹ ṣe bí olórí burúkú yí ṣe wò bí i'm a responsible girl hmm. ẹ̀yin lẹ́fẹ́ jẹ́ ẹ gbé táùtù nù mí ẹ gbé jáde hmm. ẹ wò ìjọ́kíjọ́ tẹ bá bá mi dán rọ́bìṣì tẹ dánwò yìí hmm. ruth má bínú má bínú. ẹ eh, má jẹ́ kí n fún lé sí point of correction oníkìló kan ó kàn ṣé o mọ sínú ìdú ọ̀rẹ́ ah. mi. <laughs> ok ó ti sọ fún mi nípa ẹ̀ nípa ibi tó máa ń mẹ́ẹ̀dà tó ti máa ń <laughs> sílẹ̀ tẹ̀. ṣèbá náà mọ pẹ́ nìwọ ah. wo ò lè kọ́kọ́ ẹ̀pù láìfù bọ̀dá yìí kó tiẹ̀ fún wọn lówó kọ́ bí lọ́ọ́ fi fá irun wọn. farabalẹ̀ kó gbẹ́ni sọ̀rọ̀ kó yé sọ̀rọ̀ jọ pẹ̀lú bẹ́ńdàsán lẹ̀ tó kó sí. ẹni dàtí ṣe ẹni òní sùúrù ẹjọ́ wèrè máa ṣe sùúrù gbogbo kọ́ọ̀pù tẹ̀gbẹ́dání ìtọ́ ti já sí. ẹ a ní kò ní sùúrù ṣé bá ti mọ̀ pé fọganáísà ló ń fẹ́ ọmọ pẹ́ tó ń gbọpẹ́ láàárọ̀ lọ́sàn-án láńjẹ́ fọganáísà ti pọ̀ jù jẹ́ kí n jẹ́ kó mọ̀ òun ra fùfú yẹn máa pọ̀ pẹ́ ṣé kí wàá ja ìtàn fọganáísà tí mò ń fẹ́ yẹn hmm. ó bẹ́tà times three hundred ìwọ náà ọmọ pẹ́ ni ẹ́ o wá sínú káńtà bíbá ẹ̀ òun mọtí lọ́sàn-án ayé ẹ̀ tí wọn ò bá èmi ti ẹ̀ mọ̀ pé ìwọ ò ní làákà ìkọ̀kan ìwọ tó tiẹ̀ tó ti wá ya wèrè tó yẹ àrùn ló yẹ kó gbé ẹ sí. à ẹ ń ṣí eré gan o ẹ wo i'm a camp person ẹ má sọ mí di wèrè i'm a student. jẹ́ kó tètè máa lọ ní ní tọ́ọ̀sì. àwọn náà jábẹ́ ìlé ni pé ní tọ́ọ̀sì ṣò pé pef tó máa ń fi sára ẹni ò jẹ́ kó mọ̀ pé uk use eh. ni. ìjọ tó bá ti fọ eyín ẹ ló máa ní láìka àti bá mi sọ̀rọ̀ eyín ẹ ti gé ọ̀bẹ ní tó ń jẹ gógó ó dà pé wèrè ní í àmì ní lọ́kọ máa lọ pẹ̀lẹ́ dókítà bá mi sọ fún bàbá mi ipa fẹ́ gbé táyà wa Chinedu ṣó ti yẹ ọlọ́ni tó o má o. a fẹ́ gbé táyà wa wá síbẹ̀ fún àwọn ọ̀pọ̀ ṣó ti gbọ́. olórí burúkú ìyàwó fọ́gà ọmọ yìí olóṣèlú eléyìí ò ní kó onú strangers ìgbà ni màmá gbé ìgbà ni màmá gbé mi ìmọ̀ nǹkan tó rí lára ẹ̀ tó láìkẹ̀ gan sí. nù ká pàtẹ ní sẹ́wọ̀n yẹn náà fáìn. Ah. oríṣiríṣi máa ń ṣẹlẹ̀ o. a ní mò ń wọ́n ti ń sọ létí mi mi ìfojú ara mi rí àfìgbà tí mo débẹ̀ ni mo pé ẹ́ irú ilé ayé tọmọ tèmi ń gbèrè àfi bí ìgọ̀lúgọ̀ bí ẹ̀dìyà gíríkì bọ́mọ mi ṣe rí ni mò ń káwọ́ lérí ni pẹ́lẹ́ dá mi ọ̀làmìlẹ́kan ha ṣó le tó yẹn ni. ó le ju wàá sórí rẹ o le ju bẹ́ẹ̀ lọ sórí ọmọ mi kò gbọ́rọ̀ rárá wọ́n ti kàn ṣó mọ́nú etí ẹ̀ ó ti jáde lódì kejì mi ì jẹ́ nǹkan kan lójú ẹ o èyí tó wá ṣe tó wá burú jáì wọn ló máàkì bẹ́ẹ̀ dè mo wà lórí ìjókòó báyìí tó bá rí ọkọ̀ tọmọ mi lọ rà fún ọmọ yìí ọkọ̀ bọ̀gìnì tó yẹ pé àwọn ọba tó bá ní owó o ṣáà mọ àwọn mọ́tò tó máa ń gùn bẹ̀ẹ̀bẹ̀ yẹn tó bá ní owó pa tó máa ń lò hmm. òun ló fi pírẹsẹ̀ǹtì ẹ̀ ní bẹ́ẹ̀dì. ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. kò dẹ̀ fún wọ̀nyẹ́ ẹ̀ ara fèmí ọmọ mi tó ń lo micra tó jẹ́ kóró pe ló ń lò sórí mọ́tò ọwọ́ ẹ̀yìn tí mò ń sọ yẹn pé micra kì í ṣe pé micra ló ń lò àmọ́ mọ́tò tí tí ò tiẹ̀ bójú mu sírú mọ́tò tí mò ń júwe fún ẹ yẹn òun lọ́mọ mi ń lò ó wá gbé mọ́tò lóhun lára pàtà fún òun wá gbé kékeré ń lò tó bá rí ó kàn wò bíi súlú ó ti tú fún ẹ dànù ọmọ mi ń ṣe mi mọ́ ó ti dọmọ ó ti di ó ti darìn dì bẹ́ẹ̀ ni mo ṣe sọ fún ẹ mo jókòó báyìí mò ń ronú ni tí mò ń sunkún pé kúnlẹ̀ abiyamọ èmi ni mo jẹ irú ìyà yìí. kí ló wá ṣàwọn ọmọ tàbí ń sìn tí ìwọ yẹ wà lẹ̀ tó jìyà lórí ẹ̀ tó tọ́ dé yunifásitì tó jáde tó lówó ìyàwó ló kọ́kọ́ ra mọ́tò fún. ojú mi ṣú. root baby báwo ni ọkọ mi máa bọ̀ máa bọ̀ máa bọ̀ ó ga o ó là bẹ wo là dà sí. rúùtù ẹ nìyẹn o èmi ọkọ báwo ni skulu àbí iṣẹ́. skulu ni ma. ẹ skulu ni. <laughs> pẹ̀lú báwo ni. you so beautiful. ah thank you ma. rúùtù mi. wọ́n <laughs> ń ṣe wà ó. Ah, ṣé jàre báwo níbi tó lọ. báwo majesty ń lè ta. okay no problem. Yes. Take care. Mọ́mí ẹ kú ìjókòó ma. Ó ga jù. <laughs> Orí oh, rútu ẹ. Arúturútu. Ah, rútu ẹ kékeré ọjọ́ sọ́tì dídí. Fáìbàjì mo dúpẹ́ ọlọ́run àtúbọ̀ sí o wá nǹkan kan tiẹ̀ wá sí mi lọ́kàn bí mo ṣe rọ́mọ yín sí. kí ni. ṣé o ti láfẹ́sọ́nà. àfẹ́sọ́nà ò ní ibo máa ṣe ń bẹ ọlọ́run máa ní. ẹ ń bẹ lọ́hùn. <laughs> Thank you, Jesus, ah. the owner of my soul. Alpha Omega, you are worthy to be praised. In all generations, there is no one like o lè mọ̀ túmọ̀ orin tí mò ń kọ àti ijó tí mò ń jó sọ lọ́wọ́ ó ti parí nìyẹn ọlọ́run ti gbàdúrà mi bí mo ṣe rọ́mọ yìí mo réso rẹpẹtẹ àwọn ọmọ ṣe náà tò mọ́ lára tó ń kọrin jí ó lọ Fọlámilékan. <laughs> ṣé wọn gbà tí kékeré ló ti máa fi ṣeré pé ìyàwó ọmọ ìyàwó ẹ ni ìwọ náà kúkú ló bí ṣùgbọ́n wọn náà máa wọn máa yé èsì tàbí kò dàbí ìgbà tí ìyá wa ń gbé wa fọkùnrin tó bá wù wọ́n ṣùgbọ́n àwọn ọmọ ọ̀sìn a máa kọ́kọ́ sọ fún wọn ni tó bá tẹ̀ wọ́n. kò tẹ́ ẹ lọ́rùn ni ṣé ọmọ mi wá jẹ́ dọ̀dọ̀ yọ̀ ni ṣé ojú ọkọ̀ làbí àbòsùnké kí ló ń ṣe ẹ́ ọlámilékan mà ń sọ yìí o ah, ah. mọ̀ pé root to fine ọlámilékan fine a máa bí fineness ni a máa kó fine to fine fineness o ń gbọ́n lè rí kó lóun rọ́kùnrin ó ń nàró ni. Ah, bẹ́ẹ̀ni láti kékeré lọ sí ọjọ́ wa ṣùgbọ́n ọmọ kan tó wà ń bẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ ẹ̀ nà. jẹ́ kí mi bá a sọ̀rọ̀ ọmọ ẹ àtọmọ mi ìkan kókó ni wọn. ẹ tó bá ti mọ pé kankan náà kò lè ní kó máa ṣọ bíi márùn dání ọkọ ẹ lówó lọ́wọ́ ara aṣọ fún tó bá délé ah, wọn. kò lè tó yẹn ah, ah, wọn máa tẹ̀lé ẹ̀ sì ní sùúrù jẹ́ kí n bá sọ̀rọ̀ jẹ́ n bá sọ̀rọ̀. kò tún bá sọ̀rọ̀. ó kú máa gbà. kò tẹ́ ẹ lọ́rùn nìyẹn. ìwọ ló lọ mọ àwọn ní kó pa. ó fi ẹlẹ ọmọ ẹni. wọ́n kàn ṣe báyìí. ọmọ wo nìyẹn ah, ah! mọ́ torí ọlọ́run ẹ ní dààmú yìí mọ́ ẹgbẹ́ yìí ni ẹ má bínú. wọ́n bẹ ẹnu lé ẹ ẹ yes ma ẹ mo fẹ́ rí yín tẹ́lẹ̀ ni. ẹ mo ní kí n yayọ̀ fún yín ni ìyàwó yín bímọ. ìyàwó àwọn ta ló ìyàwó tèmi ni. ẹ wá dẹ̀ níyàwó ẹ bímọ ẹ kú oríire wèrè ẹ àbíwájú kì í ṣe láti àbí ló sọ fún mi pé ìyàwó wèrè ẹ kan bímọ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò tí kò tí pọ́dún. ẹ tó bí ọlọ́run ẹ tún ti bí mi. bẹ́ẹ̀ ni oṣù mẹ́sàn-án ni bí ọmọ ilé ìsepọ̀ oṣù mẹ́sàn-án lèmi kóná bò ẹ mọ̀ ẹ pààrọ̀ kún èpo èbó ni mí ìyàwó mi náà sì rè ẹlẹ́dẹ̀ ni ó sì rè gan kí ọmọ ti. ẹlẹ́dẹ̀ ni ìyàwó ẹ̀. bẹ́ẹ̀ ni ṣé máa bí. so gbogbo tó ń ṣẹlẹ̀ sẹ́mi nínú ilé yìí ìwọ orí ìdùnnú ti ẹni. kì í ṣe pé yìnyín rí i kẹ́sì mọ́ wo ẹja fọ̀rọ̀ mọ́ Ọlọ́run ni o ṣe mọ̀ ẹ́ pé Ọlọ́run ọba ní sọ ọmọ mo sì mọ̀ ẹ́ pé tọ́lọ́run ò bá sọ ọmọ náà orí ọmọ náà ni ó pọ̀ ọmọ wáyé. orí ọmọ tèwo ló fẹ́ pọ̀ ọmọ wáyé. tọ̀dọ̀ wa ni tọ̀dọ̀ yín wò tiẹ̀. tọ̀dọ̀ mi bẹ́ẹ̀. ọmọ tiẹ̀ orí àpọmọ wá fọmọ mi. ó dà pé ẹlẹ́dàá ẹ̀ ń ta ẹ. ẹ má bínú. ẹlẹ́dàá ò bá ta ẹ ni o ní sọ pé orí ọmọ ranù tí wọ́n bí a wá pe orí ọmọ fún ọmọ tèmi. ẹ á ní sùúrù fọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni sọlá àánú àánú lèmi rí gbà ni ẹ má bínú. èmi lèmi gbà èpè ìwọ́dùwọ́ gbà àánú. mo ya orin ni ẹ má bínú. sórí. ẹ kẹ́sì máa wo wàhálà yín náà mò ń bá káàkiri o ṣé ẹ rí bí mo ti gbé dé yìí náà nísìnyí mo ti gbé dórí mẹ́fà ọmọ ẹ ti di mẹ́fà. bẹ́ẹ̀ni. o kú orí burúkú ayé ẹ orí pòpọ̀ káwọn ọmọ ìwádìí ayé wá jìyà ni. rárá. olórí burúkú èèyàn ni ẹ o wà nú òrùn ó sá lọ sábà ó ń ṣiṣẹ́ fẹ́ gbé ọmọ inú ẹ o dẹ̀ kó fúbọ́ọ̀ tìmù jọ. ẹ má bínú àfù ni wọn ò tí ì pe fúbọ́ọ̀ tìmù mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ wòye pé tá a bá ti ṣèkú mọ́ tán kẹ́ bá ń bá wọn sọ̀rọ̀ bóyá sánà àbí bákà kí á kó wọn síbẹ̀ o gbọ́ kọ́kọ́ mi ló ra klọ́ọ̀bù débi tí fẹ́ pẹ́ káwọn ọmọ lọ ìyá máa jẹ́ kù ni wò ó ṣàárọ̀ mi ráyè tiẹ̀. ẹ ẹ má bínú ẹ jẹ ẹ má bínú sórí ọ̀rọ̀ kí ló pè mí padà fún. Eh, mo fẹ́ ohun tí mo fẹ́ sọ gangan mo fẹ́ sọ báyìí. tó fẹ́ sọ yẹn fọ́pọ́ lọ sí kó tó sọ tó bá sọ ọ̀rọ̀ tí ò bá mi lára mu wàá gbé pè. ẹ eh, máa sọ báyìí ẹ eh, mo kàn fẹ́ wò pé ẹ dákun ẹ ṣàánú mi bẹ́ẹ̀ sì bá mi ṣe alága ńjọ ṣúná ni. alága èpo náà ń pàgà lọ ilé náà la ti fẹ́ sọmọ ló kọ. ẹ ta ló máa ń ṣalága fún ẹ. ẹ̀yin ni. kí ló dùn o lẹ́bí oko wọn wà. ẹ fowó ránṣẹ́ sí wọn wọ́n kọjá síwájú fún mi jẹ́ àmọ́ ilé alára kan ṣàárọ̀ o má kó sí bá mi o ọ̀gá ẹ̀ ń kọ́ àtìyàwó ẹ̀. ẹ bẹ́ẹ̀ ni wọ́n wà nulẹ̀ wọ́n rest in peace. wọ́n ti jáde lẹ́yìn. rárá wọ́n rest in peace ni. lẹ́kọ̀ọ́ ṣé ìyàwó lélẹ̀ àbí sanwó náà ẹ̀ ń táyé ẹ̀ ti bàjẹ́ ta ló yẹ kí n bá nu kọ́ bá lẹ́kọ̀ọ́ ṣé ìyàwó ẹ ti bọ́ta lé ní rárá. àwọn méjèèjì jọ ń bẹ ẹnu lé wọn ìjáde. lẹ́kọ̀ọ́ wọ́n máa wá dáràn o òun mọ́mì ni mò ń gbọ́ yẹn o. sọ́ọ́dì ìgbà tọ́wọ́ bá kán síbi. nílùú tó lọ́ba tó níjòyè olórí burúkú obìnrin màlélẹ́ ìkẹ́ àbó ráyé mi. ẹ jẹ ẹ mọ́mì ṣé kí n mú ẹ́ńfílọ́pù wá ń gbà náà. ọ̀nà àbá tiẹ̀ jẹ́ irú oorun ìyàwó lẹ̀ ń sùn yẹn wọ pẹ̀lú ìyàwó ẹ̀ káàárọ̀ láago mélòó olórí burúkú ọkàn rẹ máa bẹ́ síbẹ̀ ṣá ẹ̀ kàn máa ṣòṣì bí ẹran aṣẹ́wó o ṣe ní má gbádùn ọmọ ojú òrírú ẹ rí. mami. lọ kí màmá ẹ. ẹ mami. jókòó ọkọ mi jókòó jókòó. Ah. ilé ẹ ló wà. àbúrò mi kọ́. ó wà ń bẹ̀. ẹ̀dùn ọ̀nà ṣe kí ni mo ṣe ní ìsìn téèyàn kan ò ṣe rí sẹ́sẹ̀ ń bẹ mi kéèyàn bímọ mẹ́fà ni how many is a six children mélòó gangan lọmọ mẹ́fà séèyàn kan làwọn yíbò tó jẹ́ pé wọ́n pa ọmọ jọ ni wọ́n máa ń pàjọ bí ẹ̀dá nínú yàrá kan náà ni wọ́n kó yàwó mẹ́ta sí sẹ́sẹ̀ ní tèmi ni wọ́n lọ́wọ́n tí mo ti rò ó pé yóò jẹ ìrìn bí róúnjẹ á ṣe gbogbo ẹ léètù ní ẹ ṣàlàpò tá a bá ṣe kò mọ tẹ bá ṣàlágà wọ lọ bó mo ṣe fẹ́ rówó ṣe súná báyìí o yéé. ẹ sọ fún mi pé ẹ má lè jùbọ. mo ti mú dé náà nìyẹn ìgbàlà ọ̀fẹ́ ni ìgbàlà ọ̀fẹ́ mo mú wá tí Jésù fẹ́ jẹrẹ ṣe ìgbàlà ọ̀fẹ́ mo mú wá ọlámilékan kó wá gba ìgbàlà ọ̀fẹ́ yàbẹ́jì kò ní dáa fún ìyá aláya ẹ̀ kí ló wúlé sí. mami ṣe ṣe realize pé ìyàwó lé lẹ́ńtẹ̀ ń bá sọ̀rọ̀ ìyàwó mi ni mi láìkẹ́ náà. ìyàwó ta èmi married mad woman lèmi àbí. mami mi ò láìkẹ́. wọ́n mi gbọ́dọ̀ dákẹ́ mo ti mú ìyàwó fún ẹ tó máa ma ṣàbíyàmọ́ ilé àṣálẹ̀ ni gbogbo gbogbo inú ẹ̀ ti bàjẹ́ gbogbo nǹkan ti rà olóṣì wọn aṣọyàn wọn aṣèdí wọn wà ń bẹ wọn máa gún wọn mọ́lẹ̀ tọ̀sán tòru àṣekó wọn bí rí àkérò wá bí wàá jẹ bọ́bọ́ fún àṣekán kò ní da fún ìyá ẹ bó ṣe ń miri fún mi yẹn. yes mo ń gbọ́ ẹ ìgbà tẹ mọ pé ẹni ọmọ ọ̀dọ̀ tó fẹ́ mú wá fún wa ẹ lè pè mí lórí fóònù kẹbì lọ́wọ́ pé ṣé mi àti àwọn mi ní ìdánmọ̀ ọ̀dọ̀ padà sọ fún ipa ní ìdánmọ̀ ọ̀dọ̀. excuse me ẹlẹ́ ìjọmọ̀ ọ̀dọ̀ lójú ẹ. kí ló fi àtọ̀ sọmọ switch deck lady báyìí ìjọmọ̀ ọ̀dọ̀ lójú ẹ wèrè tó gbé sílé tó dàbí ọmọ ọ̀dọ̀ ẹlẹ́bà oní oní onílé. ẹyin insult ìyàwó mi mi ò like ẹ stop kìíní now ẹ stop ẹ na. ìwọ náà keep quiet mo ti mú ìyàwó ẹ wá tó máa máa ṣàbí amọ fún amabibe ìjà amabibe ta amabibe rìn fún wa. kí lorúkọ lady tẹ̀lé ẹgbẹ́ ẹ. rúùtù ni ó fẹ́ máa bá ẹ kú rúùtù agbọ́kọ̀ ìyá àbèjì ìyá àbẹ̀ta òun rè. mọ́mí bí bí kí ni fún ta ni. tó máa máa bíbèjì bíbẹ̀ta àwọn ṣìṣà bíi permanent What the Lord has brought to you in your house is shall be. Yá àbèjì, yá àbẹ̀rin, yá it's enough, it's enough, mọ́mí ṣé mo lè bá sọ̀rọ̀? Àwùjẹ ń ta ẹ, èmi ló sọ fún pèsè náà. Kàn ń jẹun lórí ẹ̀. Ó lè bá sọ̀rọ̀ kí Ṣáàrin dín. She's a graduate. Oh, she's a graduate. Oh, yes. Wow, you're a graduate. Feel free to talk, Mama ma Kako. I expected more from a graduate. So graduate ni wọ́n sin, ó lọ sí school, ó lò four or five years ní university, ó wá ṣe tán wọ́n wá gbé pé kó wá ṣe ìyàwó fẹ́yàn òde fíìmù pé gúté nìyẹn ṣó ti lélẹ̀ ni ọ̀rẹ́ ni tó sẹ́ni ẹ́ ọ̀rẹ́ ni fẹ́ at all ah, ó dùn mí gan fún ẹ. get out get out kò rẹ́ni fẹ́ bí báwo I have to beg her to bring her here beg who? to come and do a production a production manager for you to produce. produce what? to produce children my grandchildren. can you stop this please? ẹ sínú lẹ́yìn o wọ́n mẹ́ sínú lẹ́yìn o. tó bá bá mi sọ sọ̀rọ̀ wá jẹ́ ìyàwó I have to beg her to bring her here. you didn't beg her lọmọ tẹ̀lé yín wa eléyìí ò ṣe fún báyìí. ọmọ tó fáyìn báyìí ni wọ́n sọ̀rọ̀ ẹ̀ wo tó gbé tira. wọ́n ní kò keep quiet tó tó tó yàrá. stop mom stop this stop it now. ẹni ìjẹ́ ló ń pariwo lé lórí lójú ìyàwó ẹ lójú alẹ́sìtálẹ̀ gbogbo tí ò sí nǹkan kan bẹ̀ mọ́ mo mú tó bá jẹ́ káyé ẹ̀rẹ́ wọ́n wá pariwo lé wọ́n pariwo lé mi are you mad. báwo kọ́ wájú mi mo ti mú ìyàwó wá fún ẹ ìkọ́mọ ló kù kí ni mo gbà tó bá tún bèrè bá tún gbá mi èyí á fò jáde èmi ni mo bí ẹ. ẹ bá kọ́ntínú mm-hmm. láti máa wọ àyà ẹ̀mí tẹ́mi bàjẹ́. èmi mo bí ẹ èmi mo bí ẹ lórí burúkú. mọ́mí tẹ́ bá tún wọnú ilé yẹn pẹ̀lú ọmọ àlè. ọmọ àlè dé tó bá sílẹ̀kùn fún ìyá ẹ kò ní bẹ́tà fún wọn pẹ̀lú wèrè tó gbé sílẹ̀ ìwọ bá bí. kí ṣe wà ń bẹ yẹn kó wá lọ́rọ̀ àmàlà wàá mú yàrá lókè ntí ẹ̀ máa wà ń bí pẹ̀lú ẹ̀ máa yìí dúró kọ́kàn ẹ̀fẹ̀ ráyè balẹ̀ kí ni kí ló dé tó ń gbọ̀n. mọ́mí ẹ sọ fún mi pé ọmọ yín tá ń bọ̀ wá bá ẹ sọ wípé ó ti má rí. ta ló ṣèyàwó fún cac ibi tó ń ti ń lọ ṣọ́ọ̀ṣì náà ti gbé wèrè gùn lọ ṣọ́ọ̀rì wèrè ibi kùndì ní aṣálẹ̀ ní gbogbo lẹ́gbẹ́ fúrúfúrú ni wò mọ́tò ńláńlá tó wà lẹ́yìn ìwọ ló máa lò ọ̀kadà máa pa ilé ìsìn junction títì ní ilé ọkọ̀ èrò wọ́n mi ìlérò ọjọ́ ọmọ tó ṣẹlẹ̀ kíṣìn nìyẹn wọ́n bẹ̀ kó lọ́rọ̀ àmàlà fún mi. ìwọ ló máa lo mọ́tò lọ́rọ̀ àmàlà nù kíṣìn ibi ni máa wà ibi ni máa máa gbé tọkàn ẹ máa fi balẹ̀ máa ní kán lọ káṣọ mi wálé. èyí mo fẹ́ o aya rere màá ní o. gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ẹ mọ̀ bá ń lè lọ o. níṣẹ́ làwọn olóra wa gbó. gbígbìn fa ìkarahun wa tẹ̀lé o. ẹ jẹ́ ń kẹ́ o kí ló sọ pé ó ṣẹlẹ̀. so gbogbo àlàyé tí mo ṣe fún yín látẹ̀kọ̀ kò sí ìtóyè yín mọ́ mi ṣe bẹ́ẹ̀ ti dá sílẹ̀. kí ló ń sọ. so ẹ ti dá sílẹ̀ o bó ẹ ti dá sílẹ̀ báyìí Dàpọ̀ tẹ́ sọ pé kí n má fẹ́ bọ̀bọ́ yẹn ló ti ríṣẹ́ yẹn kò tún ríṣẹ́ lásán o iṣẹ́ alálùbáríkà lórí. iṣẹ́ alálùbáríkà wo ni Dàpọ̀ fẹ́ rí ṣé fọgẹ́nẹ́sà òṣì tó ń ṣe yẹn òun lá fi fẹ́ ẹ sílé tá máa fi bọ́ọ̀wọ̀ àtọmọ tí ni mo ní kó lọ síbi kọ́kọ́ lọ ṣoyún ìjọ kí ló bá wá láti ibi tí mo ní kó lọ gan. èmi mọ̀ pé ti ro dàpọ̀ pin àmọ́ ẹ̀ kì í ṣe ọlọ́run ọlọ́run ti pèsè iṣẹ́ alálùbáríkà fún dàpọ̀ ṣe bí ẹ̀sìn tẹ́ fẹ́ kí n lọ ṣe mo ti ṣe mo dẹ̀ ti dé báyìí yes mo ti lọ ṣẹ̀sìn tẹ́ ní kí n ṣe mo ti dé mo dé ní àwọn ilé kan kí lẹ́kọ̀ọ́ máa sọ pé mi tẹ̀ mi ì lè ṣàlàyé gbogbo nǹkan tó fi mí wé lẹ́kọ̀ọ́ bú mi líkọ̀ fi mí wégi ó fi mí wé pé bóyá orí mi ti gbà bọ̀dẹ̀ bóyá mi ò lè lọ́kọ mọ́ ó dídí máa sọ fún mi pé báwo mo ṣe máa lajú mi lẹ̀ kí kí kí mọ̀ sí mi máa fi mí bẹ ọkùnrin káàkiri èmi. jọ ibo ni ìyá lẹ́kàn wá wà ń gbà yẹn. ibi tí ìyá lẹ́kàn wà ojú ìyá lẹ́kàn náà ni gbogbo ẹ̀ ti ń ṣẹlẹ̀ yes mọ́mí lẹ́kàn jókòó báyìí lẹ́kàn sọ̀rọ̀ sí mi yámáyámá ah mọ́mí lẹ́kàn bú mi o ó bú mi gan o. o hmm, má wàá bínú sí ẹ èmi sì mọ̀ pé ah, tèmi àti ìyá lẹ́kàn bá ríra a máa sọ̀rọ̀ ṣùgbọ́n ṣe wá rí lẹ́kàn yẹn gbọ̀ngàn òun ló máa fẹ́ o èmi ò lè lajú mi sílẹ̀ kó lọ fẹ́ fọgànáìzà tí ayé ẹ̀ ta àmọ́ bó ṣe máa rí lọ́jọ́ iwájú ṣe wá rí ọlá mi lẹ́kàn tó ti ṣoríire tá ti mọ̀ pé oríire ni tiẹ̀ òun ló máa fẹ́ o. mọ́mí wàhálà yìí ẹ máa ń ṣeré ẹ ń ṣe fíìmù ó kẹ́ ṣì ń dúró lórí pé kí n fọ́lá mi lẹ́kàn kí ló dé tẹ fẹ́ da ìrìn àjò ayé mi rú gọ̀ǹgọ̀. Ah, ah. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó yẹ kí n bí bóyá ó dẹ̀ ti níbi kan tẹ gbé mi lọ tó sọ fún mi pé nǹkan ń ṣe mí bóyá mo ní problem tẹ́ ẹ̀ ṣàlàyé fún mi ṣé kèmi wá sọ tèmi ẹ̀yin ti sọ tiyín ẹ jẹ́ kèmi náà sọ tèmi fún yín hmm. lẹ́kan tẹ̀yìn sọ yẹn kò sí nǹkan kan tí mo lè fi lẹ́kan ṣe mi ò ní fẹ́ lẹ́kan torí ẹ̀ lè expect mi kí n lọ fẹ́ ni tó ti níyàwó sílé e- èmi á mọ̀ pé lẹ́kan ti níyàwó sílé èmi á wá gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ má lọ sílé wọn èmi ò lè fẹ́ lẹ́kan o. wọ́n bẹ́ẹ̀ náà ṣe sẹ́wọ̀n tẹ́rẹ̀ ṣùwárí lẹ́kan yẹn bí yóò fẹ́ bí yóò kọ̀ lẹ́kan báyìí òun ló máa fẹ́ òun ló máa fẹ́ o lè kọ̀rọ̀ sí mi lẹ́nu nàmí ìkọ̀rọ̀ sí ìyá mi lẹ́nu. òun ò fẹ́ lẹ́kan àbólórí burúkú lọmọ lẹ́kan yìí ni irú ọmọ òwò ni lẹ́kan rán pẹ̀lú gbogbo ìyà tí ìyá ẹ̀ jẹ lórí ẹ̀ ṣó fẹ́ káàkùn un ni. ẹni tí ìbàjẹ́ tó wà ní kúnra kí wọ́n má ṣe é ráyè nílé wa. kábíyèsí yàwá yàwọ́n bàbá mi ọ̀run dákun má ṣe jẹ́ ká bá wọn tó ilé wa tó ti ń ẹni tí yóò bá bẹ̀ jẹ́ Èdùmàrè má ṣe jẹ́ kó ráyè lọ́dẹ̀dẹ̀ wa torí pé ọmọ aráyé ò fẹ́ bí káyọ̀ ó sọ mi kí ló ṣe. ó ṣe kí n sùn ṣé yẹ kí n lójú oorun tó ń bọ nǹkan tí wọ́n mi ṣe fún mi ṣé mi lọ́lọ́run ni ṣé mi ni mò ń ṣọmọ ni. báwo ló ṣe ń sọ̀rọ̀ gan-an gbogbo kìíní yìí ò ní ìdènà tó ṣe ní mọ́mì ṣe tó disturb ẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ ṣé mo ever for once support wọn really kí wọ́n mọ̀ pé yẹn ni máa wá all the time mi ò complain fún ẹ rí mi sọ fún ẹ pé dandandandandan mo fẹ́ ọmọ i have never said that to you so why are you doing this bọ́kọ tó yẹ ká ṣe medically láti ṣe wọ́n sọ fún wa pé àwa okay cost time is the best okay jẹ́kẹ́ jẹ́kẹ́ àwa patient ká dẹ̀ máa ṣe gbogbo tó yẹ ká ṣe ọlọ́run ló ṣe ọlọ́run máa ṣe i don't like you like this please. tó bá jẹ́ pé nǹkan tó máa dùn mọ́ mi nínú ni kẹ́ kúrò nílé máa kúrò má dé máa lọ lé wa bàbá mi nílé púpọ̀ máa lọ́dọ́ síbẹ̀. ilé wa lélé kò ṣe lé mi tí ìzàwà òun kò síbi tó kàn tó máa lọ ṣé gbogbo pressure tí mọ́mí ń fún wa yẹn tó ti ń fún mi in particular I will never give in I will never take a second wife I promise you so put your mind at rest okay mi ever in my life That is ṣe. Yeah, just, you know tó bá jẹ́ tọ̀rọ̀ mọ́ mi ni I apologize má bínú sí wọn wọn náà ṣàrí tó ṣe gba ojú mi sí kí wá ní pé ẹ máa dìzó wọn wọn mi ní ṣe bẹ́ẹ̀ a máa ṣètò ẹ̀ náà ni ìyá ọkọ ẹ ni wọn ìtara lásán lásán ló ń ṣe wọn wọn mí ni she doesn't mean it. jọ ẹ ò jọ ẹ láti sùn. níṣẹ́ làwọn olóra wa gbó. gbígbìn fa ìkárà ń wá tẹ̀lé o. ẹ jẹ́ ǹkẹ́ o ẹ jẹ́ ǹkẹ́ o aya rere ni o lọ́dẹ̀ẹ̀dẹ̀ ọkọ o àní a ó lò wa gbó ẹ̀lú àná mi ẹ wò ẹ jọ ẹ jẹ́ ká ṣe sùúrù kò sí ohun tọ́lọ́hún ò lè ṣe ọlọ́run náà la dẹ̀ máa ké pè òun náà la dẹ̀ ń ké pè èmi mọ̀ pé ìyàwó yín máa fi inú ṣoyún ó dẹ̀ máa fẹ̀yìn gbọ́mọ pọ̀ lágbára ọlọ́run. ẹ wo àna mi ọ̀rọ̀ yín yé mi kò sí èèyàn tó máa ṣe tí ò ní ṣe mo mọ̀ pé ìtara bíi amọ ló ń ṣe yín ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká pọkàn pọ̀ sọ́nà kan kí gbogbo wa jọ máa gbàdúrà ẹ rí wípé àdúrà wa gbà lórí àwọn ọmọ yìí hello hello. ló ṣẹlẹ̀. ìyọkọ̀ ẹ pa fóònù mọ́ mi létí fàrẹ̀balẹ̀ filẹ̀ tọlọ́run ló máa ṣe ó máa bímọ lé ọkọ ẹ̀ èmi nígbàgbọ́ sọ́lọ́run bẹ́ẹ̀ ni ṣé wò ní gbàgbọ́ sọ́lọ́run ni. nípa ah, pọ̀. Ah. ṣé bí orin nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ àbí ọkọ ẹ̀ náà ò dẹ̀ sọ pé òun ò fẹ́ ó dẹ̀ nífẹ̀ẹ́ eh, kí ló wá kù ìwọ má wariwo ọjà ẹni tó ń bá nájà òun ni kò wù ó ti gbọ́n tí mo sọ fún ẹ ó gbọ́n tí mo sọ fún ẹ eh? ẹ́ fọkàn ẹ balẹ̀ ó ti gbọ́ ń gbà. Oh, tí mo mọ̀ tí mo tọ̀ nìyẹn mo dẹ̀ ṣe ní òòlù náà ni kò lò torí ṣe sọ pé kò ni mo sọ fún ẹ̀yẹn ṣùgbọ́n tó bá mú mo mọ̀ pé àdúrà àgbàlagbà rọ̀ lọ ó ti gbọ́ ọkọ mi wá gbé yẹn sẹ́mi o wá gbé sọ́kàn o gbà wo ah, nígbàgbọ́ ṣé wọn nígbàgbọ́ bí èmi ni nígbàgbọ́ o ti gbọ́ ìgbàgbé àdẹ̀rùn mọ́ tó ń gbé lọ lágbára Ọlọ́run. àní a ó wa gbó pẹ́ títí o kò sóhun ya kan tí ó yà wá o. nínú òjò nínú ẹ̀rùn o. madam madam madam kí wàá dẹ̀ ń rògbò tó bá wọn. akílápá kí ló fẹ́. ẹ ẹ ra ọ̀gá kí lẹ̀ ń rògbò tó báyìí ẹ bá ní sùúrù kákárí bọ́nú kò tán nǹkan tí ń ṣèyàn ẹ bá jẹ́ ẹ dákun ẹ má ní sùúrù ẹ má gbé nǹkan kan sọ́kàn àwọn oní tí ń kólẹ̀ àwọn wọn à ń ta látàárọ̀ bẹ́ẹ̀ sì ṣe ń da ọ́n bọ́lẹ̀ mo rò pé ẹ̀yìn kan tiẹ̀ ti jáde síta ni àfìgbà tí mo bọ́ síta nù rúùmù ọ̀dọ̀ mi tí mo rí pé ẹ̀ ìbọ́ta kí ló ṣẹlẹ̀ tẹ́yìn ló tó tó bá. ló bá mi gba receipt kó mú wa. kò burú gbà náà ẹ má bínú madam ẹ tí ẹ bá ka ọ̀rọ̀ mi kún ọ̀rọ̀ ọmọ ike tẹ̀ pẹ́nu mìíràn bí n bá ṣàlàyé àwọn kankan fún yín mo mọ̀ pé tẹ́ bá ṣàwò bí oògùn yóò ṣiṣẹ́ pẹ̀lú gbogbo nǹkan tẹ̀ ń ro yìí ṣé ilé ayé àríro eléyìí a fi ń dẹ́rù bara wa ni kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ rí wàláì kò sí ṣẹ́ẹ́dẹ́gún ti ń ta mọ́sà ń bẹ́ẹ̀ lọ rìn tá a bá rìn jìnnà dáadáa àìrìn jìnnà làrá bùkẹ́ ọ̀kẹ́rẹ́ o tí sì ń ṣe ẹ̀yìn rẹ̀ nǹkan tó kéré jù láyé yìí ni bẹ́ẹ̀ ṣe ń wo èmi náà kì í ṣe pé bóyá mo ní páwà kan àbí pé bóyá mo èmi ni mo súnmọ́ Ọlọ́run tó tó bẹ́ẹ̀ kí n tó máa dà dà dà tí gbogbo ẹ̀ sì ń dà bí n ṣe ń da sísì ẹlẹ́fẹ̀fà ni mò ń da gbogbo ẹ̀ tí n sì ń wọ́ọ̀k ṣùgbọ́n tí n bá lè tí n bá lè gbà yín níyànjú kan ṣe rí irú bọ́ọ̀gà ṣe wà bẹ́ẹ̀ bá lè gbìyànjú kẹ́ ẹ pò pọ̀ pò pọ̀ lọ́tún lọ́sì kẹ́ ẹ lù pọ̀ kẹ́ ẹ gbé fún ọ tí wọ́n bá dà jẹ yóò wọ́ọ̀kì n tá à ń sọ yìí ìrọ̀rùn ni ó bàdé akílápá ó ṣe mo dúpẹ́ ó ṣe tọ́wọ́ lọ́ bá mi gba rìsíptì yẹn kò mọ́. dàbí pé ọ̀gá ẹ ẹ ẹ ẹ fi gbogbo ara lámi ẹ kó mi jẹ pẹ̀lú nǹkan tí mò ń sọ ó sì lè wọ́ọ̀kì o sẹ́ẹ̀rí àwọn kìíní tèmi máa lọ mú bí bá ti close nísìn tó bá ti di ìrọ̀lẹ́ tí mo ti ti géètì tí mo ti ń bọ̀ bẹ́ẹ̀ agbójẹ̀dí tó dájú ọ̀pá ẹ̀yìn pòkèrè yọ̀n tí n bá po gbogbo ẹ̀ pọ̀ kí wọ́n mèsì ẹ̀ tí má dáa jẹ kí ni yẹ́ ò ṣe wàmùwàmù ni tẹ bá lè má gbé wá tẹ bá gbé fọ́gà náà tọ́ka gbìyànjú rẹ̀ <laughs> lọ́wọ́ kan lọ́rọ́ yìí dákun ẹja ẹja ṣe o ṣe o ṣe thank you akílápá lọ́gbọ̀n nǹkan tó fẹ́ gbà wá o ṣe o ṣe thank you. orí mi. kọ́lọ̀ kú sáà nù mí ní báyìí mẹ́fẹ́ yé mẹ́fẹ́ ẹ̀dá mi yóò fẹ́ ó yóò fẹ́. ọ̀rọ̀ ẹ̀gbín wà tá a lé mi gan o. kí ló ṣẹlẹ̀. o lè bí ipò lórí burúkú ọmọ bẹ́ńdánsẹ̀lẹ̀ kàtàǹgùá tó máa ń kó sára kiri yẹn ó lọ fẹjọ́ mi sọ lórí burúkú má ṣàǹfààní fọkànáísà tó pè ní boyfriend yẹ ìyẹn náà bá wá confront mi ó sọ pé ẹ̀mí harass girlfriend òun ní street ọ̀rọ̀ yẹn ò tí ì pé ẹ̀ ìgbà tó wá àràǹsẹ̀ tó bẹ́ẹ̀ fa wàhálà kí ni ìwọ ṣe fún un kí mo fẹ́ ṣe fún mi ọmọ nǹkan tó kó ọnú mi mo kọ pé àdúgbò la wà pé mi ò lè bójú ẹ̀jẹ̀ ládùúgbò. ọmọ ọgbọ́n má máa ṣe yẹn ah! ó yẹ kó ti àdúgbò náà lèyàn tó máa ń báyàn tí ò bá gbọ́n wì ah! ó ní lọ síta lọ bẹ́ẹ̀ níbọ̀dì wì àdúgbò náà tó máa bá wọn wá lè mọ̀ pé ṣé kí ni ó yàtọ̀ ẹni tó jẹ́ kórè ò pé ó ń fẹ́ ni tórúkọ ẹ̀ rán tó yẹ pé rúùtù àti rúùtù yẹn gbogbogi olórúkọ ìyàwó ẹ̀ tí ẹ kí wọn náà fọ́kọ̀ mọ́lẹ̀ kó wá kọ rúùtù yẹn sí lára kó jẹ́ kó mọ̀ pé ó ò dẹrù rárá a máa ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n jẹ́ kó mọ̀ pé tó bá ti ń gbọ́rọ̀ ẹ̀ kó máa ṣe kí ni kó máa sá a máa ṣe bẹ́ẹ̀ àdúgbò bá wà àdúgbò lónìí ẹ̀ máa ń bá yàn wí. ó mọ ọdún ṣẹlẹ̀ ìyẹn ti lọ bọ́ ó máa collect omi ò forgive ẹ̀ ọ̀bọ̀ for now mo sì filẹ̀ lórí ọwọ́ ẹ̀. jẹ́ ká gbójú kò ń bọ̀. èmi kọ́ ló ń bá sọ yẹn a máa wá padà síbẹ̀ n fẹ́ kó jẹ́ kó mọ̀ pé ẹ́ńjìnì àti táyà tó ń ṣe yẹn wọn ò tẹ́yọ kan kí nǹkan jẹ́ kó mọ̀ pé tó bá ti rà wá kó má máa ṣe làwùlà ó ti yẹ ẹ jẹ́ ká padà. ok tá a bá padà síbẹ̀ ní ìsìn báyìí tá a bá lọ bá a tá a bá ya aṣẹ́ yamayama tó bá wá béèrè lọ́wọ́ pé kí là ń jà fún kí là fẹ́ sọ àmọ́ là ń jà torí obìnrin ah. bọ̀bọ̀ kò make sense now tó bá débẹ̀ tó bá lérò pé wọ́n ló máa ya tó ń bá lọ ya nǹkan ah, tó bá tibẹ̀ tó bá fọ́ nǹkan ah. tá a bá lọ fọ ẹmọdé tó bá fọ oríṣiríṣi obìnrin gba obìnrin ló máa gba sàréèyàn kọjá o. ọmọ kò sí wèrè o ti ní ká filẹ̀ torí obìnrin díẹ̀ àbí. i will mark collect. ẹ update kan ni mo máa fa ní bí mo fẹ́ kó sáré sáré bá mi bó ṣe ń lọ. iná mi ọ̀rẹ́ mi ti bá mọ̀ pé bílé ọkọ ṣe máa rí rẹ̀ mo bá ti má tẹ̀lé sí rárá rárá ìtinú tíyà ọkọ mi fi mí sí ní táìmù tí mo tiẹ̀ wá yìí. Babe, you <sighs> can understand kò easy olóhùn èmi náà mọ̀ pé kò easy ó ti wọ́n náà ti jókòó tẹ́tẹ́ rẹ̀ jù ó ti jókòó tẹ́tẹ́ rẹ̀ jù kò relax ó fẹ̀yìn tì bí ìgbà tó pé everything is fine ah ìhun ń ṣe bó ṣe ń ṣe yẹn. kí ni wọ́n fẹ́ ṣe ẹ́ ìwọ náà mọ̀ pé mi ò mọ ẹni rí ẹ̀. jọ̀ọ́ ọ̀rẹ́ mi ṣàlè lọ́ba ẹ̀. báwo rí tó máa ṣara gbígbọ̀n kiri ìgbà tó bá yẹ kó kó ṣe kínní òun ṣe kínní. jọ̀ọ́ ọ̀rẹ́ mi ìgbà wo ni ṣé a lè lọ́ba ẹ̀. rárá a máa fix time máa pè wọ́n. ọ̀rẹ́ mi jẹ́ ká ṣe kínní kíákíá kí ṣáà ti bímọ kí ti finú ṣoyún. báwo rí mo máa pè wọ́n. bí wọ́n bá ẹ̀ka máa lọ ọ̀rẹ́ mi. má wọ̀ ọ́ ṣé ọ̀rẹ́ mi. Ariola, ẹ báwo ni èmi mà ti kúrò ń bẹ̀ ń tèmi o a ní owó ṣọ́ọ̀bù tí mo ti ń bi ẹ̀gbọ́n ẹ̀ láti jọ ìṣọ́mọ pé kò jẹ́ múlẹ̀ nígbà tó máa dá yẹn kinní kan ń ṣe àwọn nǹkan kan lọ́wọ́ ni kinní kan kinní kan mo ní ó dáa kò burú ìgbà ó wà ní ó lóun àyẹ get in touch pẹ̀lú mi mo ní mo ti gbọ́ ẹ̀pá bá bá rí ibẹ̀ ọ̀rọ̀ tó sọ pé ó ṣe ẹ̀yìn ó tuntun ṣẹlẹ̀ sí mi náà ń bá ní mo ti ń lọ kó fún mi lówó ló bá arí ìkẹ́ ààbọ̀ bàbá òun transfer owó sí mọ́mì ilẹ̀ ilẹ̀ gbé mi lẹ́sẹ̀ ga ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mo ti rò ni lọ́rọ̀ kan ṣá n bá bínú jáde inú uber mo wà mo ti gbé uber but màá jọ́ lójú màá jẹ́ kó mọ̀ pé wọn kì í ṣerú ẹ̀ torí téèyàn bá lówó oníṣòògùn kà ìgbà táwọn tó bá ní ìdí ògùn ká bá ń tọ́ ẹ níjà ṣó oníṣòògùn kà sí wọn bẹ́ẹ̀ ni àkóbúrú sórí ó pẹ́ tó ti ń ṣe é àṣemọ ẹ̀ ló bá rò ibẹ̀ ló dé yìí gangan màá jọ́ lójú màá ṣe léṣe á mọ̀ pé <laughs> kékeré lábẹ́rẹ́ kéré kì í ṣe mímí ẹ̀dìyẹ bẹ́ẹ̀ ni màá jọ́ lójú o màá jọ́ lójú ẹ̀ má wọrí mo ti ń bọ̀ nílé wúgbà tí ń gbé mi bọ̀ nílé o ṣí ọkọ mi ókè ó dà wọ ókè ìgbà tó sọ́njọ́ yẹn mi ìgbàgbọ́ mo ti padà fojú mi rí mo rí clearly kò sí wàhálà mo ń bọ̀ sí mi. devil. Thank you. máa fi sínú omi tẹ́fẹ́ fi wẹ̀ ẹ máa ṣàdúrà sí láti alẹ́ títí di aago kan òru ó dá mi lójú pé ọlẹ̀ ayọ̀ á sọ nínú yín ẹ dẹ̀ máa wá gbégbá ọpẹ́. mà tó bá mi ah. ṣe sọ ah, mà wá gbégbá ọpẹ́ hmm. ah, mà wá dúpẹ́ o hmm, èmi lọ̀rọ̀ mi yé o. bẹ́ẹ̀ o lè mà mo tiẹ̀ jẹ́rìí iná mo mọ̀ wípé Ọlọ́run máa lò yìí láti fi kọ́ wa lẹ́nu nǹkan tá à ń wá tó bá tẹ̀ wá lọ́wọ́ tán a máa wá gbégbá ọpẹ́ lágbára ọlọ́run ọ̀rẹ́ mi inú àádùn ayọ̀ á kún ọlẹ́ àlàkùn nínú àwọn jésù. ọlọ́run adábẹ́rẹ́ àná ayé yín ẹ kúnlẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà. Jehovah mímọ́ Jésù Kristi Michael mímọ́ àwọn ọmọ rẹ̀ wólẹ̀ ní iwájú rẹ̀. Eh! ẹni tó ń ṣàwà ta ò rí àwọn tó ń gbẹ́ kótó tán tẹ́lílé lórí tó ń tún ní ká wá sílé. kábíyèsí yàwá yàwọ́n o. torí pé. mọ́lẹ̀ olódì mi àwọn tí wọ́n ń ṣọ́ wa ta ò rí Èdùmàrè yàwá yàwọ́ òkè ẹni tí tiẹ̀ ti bàjẹ́ tó ń wá ní kí wọ́n má ṣe ráyè nílé wa. Ah, kábíyèsí yá wá yá o. Bá mi ọ̀run dákun má ṣe jẹ́ ká bá wọn tó. Ilé wa tó ti ń dùn, ẹni tí yóò bá bẹ̀ jẹ́, ah. Èdùmàrè má ṣe jẹ́ kó ráyè lọ́dẹ̀dẹ̀ wa. After everything. Oh. This is too much. Pẹ̀lú mi, ó ti bínú jù, ó ti bínú jù. Hi! Àwọn tán gbàkóso tán tẹ́lí lé lórí, tán tún ní ká wá súnlé. Kábíyèsí yà wá yà wọ́n o. torí pé má jẹ́ sẹ́ni mi. mo ń gbọ́ ẹ lọ. a ti ṣe allocation fún àwọn tó wà ní under affairs batch yẹn. oh good. then a ti ṣe compilation deed of assignment ẹ̀yin náà là ń dúró de kẹ́ approve ẹ̀ ká tó fún wọn. okay this is good ah, but then ẹ jọ ẹ má ṣe mistake kankan ẹ má gbé a fún b ẹ má gbé b fún c ṣùgbọ́n. yes sir. good um, o ní pé lady tó ń ṣiṣẹ́ ní àwọn um, ap company yẹn wọ́n bèrè mi. yeah she has been out for a while she has been there for a while now but mo sọ fún wa pé mo need láti seek approval yẹn. ṣé mo lápò ẹ̀mẹ́ pẹ̀lú ẹ̀ ni. no ẹ̀ náà pọ̀ ẹ̀mẹ́ pẹ̀lú ẹ̀. so why she here. I told her but she said what she wants to see for is very important so. Uh, Okay, fine, Jacko Wale. So my party late before the um, close of work today, so you can come back for it. Okay, sir. Right, thank you. All right, sir okay àbọ̀ uh, ṣé kò sí mi ò ní appointment pẹ̀lú ẹ lẹ́ni i hope all is well lẹ́yìn ẹjọ́ tí mo wá bí ká sọ̀rọ̀ lọ́jọ́ sí I have not been myself. But why? Ẹ̀rí ọkàn jẹ́ kí n gbádùn. Ìrònú ti fẹ́ pa mí. Bí ti báwo? So I, I decided to come and seek for forgiveness. I don't understand. Dáríjì mi so I can I can be fine. Gbogbo nǹkan tó sọ fún mi kò ṣe fún mi, mo ti dáríjì ẹ̀. Wọ́n God. So gbogbo ń pò ń padà wá síbí báyìí wá sọ anything for me. You don't need it, it's fine, it's gone. Contract tó lè gbàṣẹ lọ́wọ́ ẹ̀, mo approve ẹ̀ fún ẹ̀. So what more do you want? Kí ni nǹkan tó ń ṣe? Why you why you cold? Kí ló ṣe? Ọ̀rọ̀ ìyàwó ẹ̀. àti ìyàwó mi kí ló pa ìwà àti ìyàwó mi pọ̀ kí ni mi ò understand. àìrọ́mọ bíi ìyàwó ẹ̀ èmi ni mo wá ń dín. very honest with you. Mi ò like nǹkan tó ṣẹlẹ̀. Ah. Yes. Kí ló ṣẹlẹ̀? Kí Come on. You play bí n pé o mọ nǹkan Colleagues ni Business trip òun la wá ṣe bí báyìí. Mo dẹ̀ sọ fún ẹ mi òun ṣe èèyàn tí o mọ I am not supposed to be in your bed. Come on. I'm not supposed to be doing this. Ọlámilékan. Hey, But ó sọ pé nǹkan ṣẹlẹ̀, ẹ̀rù ti bà mí, mo rò pé nǹkan burúkú ló ṣẹlẹ̀. Really? Ìwọ ò láìkí nǹkan tó ṣẹlẹ̀. Ó láìkí nǹkan to ṣẹlẹ̀ lára ọ̀ṣọ́ sọ pé òun ìjọ yìí. Owó ìṣìkì ní kámẹ́rà kan. Kí wọ́n á rìkọ̀dù gbogbo ṣẹlẹ̀ láti alẹ́ àná. Kí n play ẹ̀ fún ẹ láàárọ̀ yìí kó o mọ gbogbo idán tó pa láti alẹ́ àná di àárọ̀ yìí ah hmm, láì kẹsẹ̀ ṣẹlẹ̀ ìwọ tó yẹ pé ṣe ló ń drag me. bí i pass my neighbor generator tó ń drag me. ṣé kí n má tọ́ ẹ bíbí òun láyé yá sí plate ah. let me stop ah! please yeah. please stop stop just stop. Ah, baby I can't stop I want more. Why, ah! why are you so excited? Because oh, I am nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣé kí n má tán ẹ̀ kò lè kúrò ní brain mi the next three years. Oh. I am happily married. Mm. Okay, mi fẹ́ kí mi fẹ́ ní issues níwọ̀n mi jọ jẹ́ kí n sọ fún ẹ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àti jẹ́ kí a assume pé kò ṣẹlẹ̀ ah. please I beg you let, let, let's, let's forget about it please. ẹ̀yin àti náà forget about it èmi ò máa rántí ni ah ah stop it now. Eh? mo please please mo you know kọ delete ẹ lórí ẹ kémi náà delete ẹ lórí mi. Ah, èmi ò lè delete ẹ lórí mi o i want more of you i want more of you please please come let's go work Call lè work Call lè work please please mo bẹ̀ ẹ́ ni mo bá ti jẹ́ kí n lọ sínú yàrá mi mo sọ fún ẹ kò yẹ kò yẹ kí n débi báyìí. Ah. please stop please i beg stop i want more of you i can't but kí ló ń bẹ mi no i mean i was on you we were having something together ó dẹ̀ ó dẹ̀ ń dárúkọ ọkùnrin mi so do you think i'm a fool do you think i am daft who is ọlálẹ́kan answer me now. my cousin. are you serious your cousin cousin ẹ so are you telling me pé ìwọ àti cousin eh? ẹ ẹ I don't understand do you think I'm stupid fine fine after all the love tèmi àti ẹ ti share after everything tá a ti share papọ̀ with the love tí mo show ẹ over the years and you know I love you ó dẹ̀ lè ṣe really fún mi for your information mo ti ṣe gbogbo research mi lórí Ọlámilékan yẹn ṣé bẹ́ẹ̀ ni tẹ́jọ́ ń ni tẹ́jọ́ ń ṣiṣẹ́ níbi iṣẹ́ ni Ọlámilékan so are you telling me pé ẹjọ́ ní nǹkan papọ̀ why why are you this mean to me? onlele mi ò tí gbé kúrò ní nàìjíríà níbí báyìí ó ti ń ṣe gbogbo eléyìí tí mo bá gbé e débi bẹ̀yẹn ńkọ́ o máa fi mí sílẹ̀ are you being serious here why are you doing this to me is it a crime to love you as in o o o fẹ́ kí n kọ́. baby i'm sorry i'm really sorry okay okay listen to me mi <laughs> hey hey hey mi ò fẹ́ gbọ́ ariwo i know what to do now gbọ́ tuntun gbogbo travelling document ẹ tí mo ti ṣe consider everything gone just forget about it as a matter of fact mo ṣe ń kúrò níbí báyìí tí mo délé mo fẹ́ lọ ya everything ni kò dẹ̀ sí ẹni náà tó lè bá mi sọ pé kí n má ya i promise you that that is number one now ẹlẹ́ẹ̀kejì everything tí o bá lè máa ṣe láàrin mi àti ẹ ó ti tán láti humility lọ i promise you kan gbàgbé pé o ní mi ní láìfẹ́ gbàgbé pé mi àti ẹ àẹ́bà ríra wa rí i promise you jọ má ní mi lára ó mọ̀ pé mi ò lágbájọ mi ò mi ò lè ṣe wàhálà i beg you in the name of god jọ fi ilé ayé mi sílẹ̀ o ṣe mo fi ilé ayé láti ẹni lọ kò ń ṣe tí kúkò ń ṣe ìtarun as a matter of fact mi ò tiẹ̀ padà wá sí country mọ́ ẹ di nàìjíríà yín mú You can explain what? It's just a mistake. Namesake. Please get out of my car. Má jẹ́ kí Shiwawu sọ̀kalẹ̀. I'm sorry. Please get out. me. My co colleague. No, má worry. Ó fẹ́ jáde àbí. I'll force you. Namesake. I'll force you. went spiritual on me. Your fetish. So, àìrọ́mọ bí ìyàwó mi, owó ẹ̀ ló ti wá. this because of a night with you. A mistake, a night with you. I, I regret that night. I regret it. I regret it so. Ẹni tí tiẹ̀ ti bàjẹ́ tó ń wá ní kúra kí wọ́n má ṣe é ráyè nílé wa. Hmm. Àkábíyèsí àwa yà wọ́n nǹkan kí ni mo ṣe fún ẹ tó fi ṣe irú kan báyìí fún mi ẹ kí ni mo ṣe fún ẹ kí lẹ̀ṣẹ̀ mi ẹ pẹ̀lú inú kan ṣoṣo tí mò ń lò pẹ̀lú ẹ so ó tiẹ̀ lè lọ bọ́bìnrin mi sùn lẹ́yìn mi mm. ah ìwọ lọ àṣeyọ̀ọ́ níyà ni mo jẹ láti jọ ẹ. má bínú sí mi sórí nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àti pẹ̀lú mi it wasn't intentional. wọ́n náà mọ̀ pé mi ìṣọkùnrin bẹ́ẹ̀. Please, I beg you, forgive me. Please, please. Ìwọ ló ṣe àṣemáṣe tí mo fi rọ́mọ bí for good five years. Pẹ̀lú bí mọ́mí ṣe máa ń fìtínà mi nínú ilé. Àṣé torí àṣemáṣe tí wò àti olórí burúkú obìnrin yẹn ṣe. Lẹ́dàá máa dà fún ẹ. I'm sorry. Ṣàbá bínú sí mi. Èmi náà mọ̀ pé mo ṣe. I was wrong. Please. Just find a place in your heart to forgive me, please. Chomo oh, Benny, obey. Oh, please, Abike. Abike. Nílẹ̀. Abike, jọ má ṣe báyìí for me. Don't sọ fún mi náà ni mo wá sọ I can't keep it away from you. I'm sorry, please. Ọ̀tọ̀ ni news téèyàn fẹ́ fún ẹ. Ọ̀tọ̀ ni news burúkú tó gbé wá fún ẹ. Kí nìyẹn? Okay. tún lóyún. wá What oh, ṣe kí ni. kí ni ẹ lọ. mo ti lóyún mo ti lóyún. mo ti lóyún fún okay look at that okay mo ti lóyún. yeah six weeks. six weeks. yeah. Pẹ̀lẹ́, pẹ̀lẹ́, Pashabala, six weeks, good news. I Can't, I'm happy to see me. I'm sorry. I'm sorry. Sinina, ṣe mú nǹkan tí wọ́n ṣe fún mi, ṣe mọ̀ kókò dá, ṣe mọ̀, ṣe mọ̀. Àní a ó lò ra wa gbó pẹ́ títí o. Kò sóhun ya kan tí ó yá wa o nínú òjò nínú ẹ̀rùn o. Ah, orí mi ti da gbogbo àwọn ọ̀rẹ́ mi wọ́n rò pọ́mọ mi ò lè bímọ let me see you lọ́lọ́lọ́ let me see you lọ́lọ́lọ́. ẹ sùúrù. Ah, máa lọ bọ gáàrán pẹ̀lú grandchildren. ẹ má jẹ́ ká sọ síta. ẹ má jẹ́ ká sí sọ ẹ jẹ́ ká sì fi sí àrí sí lọ́lọ́lọ́ let me see you lọ́lọ́lọ́ gáàrán let Buga. Let me see you there, Buga. Oh, no, no, no, ìgbéyàwó yìí dìde mọ́ mi. Dídé dídé, má gbọ́ mọ́ mi kúnlẹ̀. <laughs> Ah, pẹ̀lú ọkọ mi, má bínú, náà mo fi bẹ̀ yín. Ah, mo ti múnú mi dùn. Mo ti jó lólóló. Àbí kí ló dé tó ń lẹ̀ mọ́ mi? Ah, kí ló tó lẹ̀ mọ́ mi? Ti máa gbọ́ mọ́ mi, àkọ́ máa gbé. Lólólóló let me see you, bùgá àwọn. Má buga, anybody. Hmm. Má bínú. Ṣorí gbà mí wà, téèyàn bá tara kọjá àlà bó ṣe ń dùn wá jura wa lọ òkóbó náà ń pọ ọmọ mi ń tà gbogbo àwọn tó bá àwọn ọ̀rẹ́ mi ọkàn yín mú ni kí ló dé ìyàwó ọmọ olóyún láti jọ ìdẹ̀mẹ́ lómi ìfún kó bímọ fún bá tún yàn wá tún lóhun ò mú ni ha èmi ò mọ pé òun ló lọ forí jalè àgbọn má bínú ọkọ mi má bínú sí o ayọ̀ ti wọlé wa wá báyìí ìdùnnú ti tẹ̀lé wa wo má dáná oúnjẹ alọ́kẹ́rù mi wá bíi màmá bẹ́ẹ̀ dáná oúnjẹ màmá bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀ mm. ọmọ dáadáa nìyẹn mm. tó bá jẹ́ ọmọ mi ni nítorí tí mo ti pa mí a ti lọ tèfètèfè bí ò bá dẹ̀ lọkẹ̀ ìgbálẹ̀ àgbépò wọ́n máa fi kọ́ géètì dèmi ni bá ṣe yanjú bá máa wé mọ́ mi lórí dànù wọ́n tó ṣe bẹ́ẹ̀ á dà fún ẹ. kí ló dé ọmọ mi ọmọ mi rèé mi mọ̀ ẹ́ rí. ó ti dọmọ gidi báyìí. ọmọ mi ni ah. ìyàwó alálùbáríkà. ẹ wọ jẹ́ ká tiẹ̀ fi ẹ̀fẹ̀ sílẹ̀ ah, màmí ó nìkan tí mo fẹ́ sọ fún yín. Eh, kí tún ni. bẹ́ẹ̀ ni ma understand gbogbo outburst yẹn mo understand ẹ she feel kò see ìyá ọkọ náà tó yẹ pé ó máa gbà ah. gbogbo tó ṣe ń ta yín lára understand tó yẹ náà mi ṣe bá yín jà àmọ́ màmí ṣe rí ọkọ anything to bang go on wọ́n láàrin wọn kò ń ṣe nǹkan tí ó yẹ ká whatever it is to wà láàrin wọn kó stay there mọ́mì ẹ ní believe pé for over a year mi ò níṣẹ́ lọ́wọ́. ẹ èmi lè láyé mi. bẹ́ẹ̀ ni iṣẹ́ bọ́ lọ́wọ́ mi mo jẹ gbèsè ah! Ah, kò ń ṣe gbèsè kékeré o ìyàwó mi náà òun ló dúró tì mí òun ni pílà mi obìnrin tí mò ń sọ fún yìí kò sí nǹkan tí ó bá mi fà gbèsè tó dá sí mi lọ́rùn má mi ìyàwó mi náà ní pílà mi tó bá mi san gbò. mo ń wojú olóore mi ni. Ah, hmm. ah. ṣé wàá rí. Ah, ìyàwó mi àtàtà ọmọ mi. it's okay it's okay. má wo má sunkún mọ́ màá bá ẹ bẹ̀. gbogbo allowance tí ò dín eh. pẹ̀lú owó tí mò ń fi send sí mi òun náà ló wà lẹ́yìn mi òun ló bá mi san èmi tí mi ò níṣẹ́ lọ́wọ́ kò ń ṣe nǹkan kékeré o àti pé iṣẹ́ tí mo rí tí mò ń ṣe òun náà ló bá mi wà iṣẹ́ gidi tí mò ń rí owó gidi gbà. Ah! mo á fi pé kí ni mo lè fi appreciate ìyàwó mi òun mo ṣe ra mọ́tò tí mo rà fún un wọ́n mi ṣe ní kó tọpẹ́. Ah, ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ọlọ́run akẹ́ ọlọ́run abá mi kẹ́hùn náà wàhálà ò ní dé bá ẹ ọmọ alálùbáríkà wo sórí àbúrò ọkọ ẹ mò ń bá bẹ̀bẹ̀ kó o dáríjì. ẹ jẹ́ kí n fẹnu mi bẹ̀bẹ̀ lọ lẹ́kọ̀ọ́ wá lọ káṣọ mi wá kí n dúró tì wọ́n torí ó máa ní ìdí kan máa assist ẹ̀. aṣọ méjèèjì náà ni màá kó wá. ilé gba gbogbo yín ilé gba yín it's fine. i'm sorry ọlọ́run rí ẹ ọlọ́run dẹ̀ rí mi gbogbo ìgbà ni mo ń ṣàdúrà fún ẹ pé kọ́ lọ́ọ́ bá ń fún ẹ lọ́mọ kì í ṣe pé mo ṣe wá bí yẹn kò dúró mi mo ṣe wá ń ké bí ajá mi ó bá mi nu jẹ́ kó rí rẹ̀ má fi ṣùgbọ́n èmi ò ní lọ màá ní káàbùrọ̀ ọkọ ẹ lọ kaṣọ mi aṣọ àdúró náà ni màá kó wá. mẹ́fẹ́ mẹ́fẹ́ yé mẹ́fẹ́ ẹ̀dá mi ò fẹ́ ó ò fẹ́ ó ti ń dára rí kò dára mọ́ kó má wọlé tàn mí mẹ́fẹ́ owó lónìí òṣì lọ́la mẹ́fẹ́ dìde lé ní ṣubú lọ́la mi ò fẹ́ má pété mi ní àbábáyé bọ́bẹ́ má pè tèmi níyà bàbá mo bebe, má pè tèmi lóṣì bàbá yé mo fẹ́ nínà rírà iye náà ó rà mi ò fẹ́ ẹ̀dá mi kò fẹ́ olórí mi ò fẹ́ ẹ̀dá mi ò fẹ́ mo ti lówó rí kò tún lówó mọ́ kó má yà lé o mo ti lọ́lá rí n ò lọ́lá mọ́ kó má yà lọ́dẹ̀ mi o kọ́ má pè mí lólówó àná.